MC is out. For Liverpool, new signing Luis Diaz has been included. Nathaniel Phillip has been dropped for Man City. Ferran Torres is out. For United, Phil Jones and Lee Grant are in. Ahmad Diallo Antonio Martial, Donny van der Beek out for Chelsea. Kennedy has been recalled from his loan at Flamengo, and of course, he has been included in the knockout stage of the UEFA Champions League. And of course, the Club World Cup. 15 minutes gone already, like 15 seconds. On behalf of my studio manager, Femi Alabi, my name is Bola Ho Olalere. Kenny will be here tomorrow morning, 8 o'clock on the AM side to celebrate the latest and the biggest news. Until then, enjoy the rest of your Tuesday. Stay out of trouble. Once again, my name is Ho Bola La Olalere. Thank you so much. I am out of the studio. Fresh 105.9 FM. Professionalism nurtured by experience. Ìbàdàn kí ni so Fresh FM nìbàdàn la wà. tán bá ní ìta ló ń pèdè tán tún ní ìta ló ń sọ̀rọ̀ ìjìnlẹ̀. ẹ̀yin ọmọ làkàtà ó ọ̀tọ̀ bá ó. ló ń pèdè àbí ta ló ń sọ̀rọ̀. èmi lọ́mọ làkàṣà o. èmi lọ́mọ làkàṣà o. aláàfin àlejò. ṣe lóyìn táwọn ayédè bá mi kí bọ́dà sí o. ṣé ló bá gbọ́ omi òwò ṣe lóyìn táwọn ayédè bá mi kí bọ́rọ̀ sí fẹ́mi. kò fẹ́ fi sí yẹn jáde ó bá ní. Koko faga mi ẹja Jehova ni. Show money I look like a hero. Ayé fẹ́ lex my living legend. Oh. Oh, oh, oh. religion ooo. Ayéfẹ́lẹ́ smiley religion ooo. Ayéfẹ́lẹ́ Oh, oh, oh. ó ṣe àbó ò ṣe ìwọ kọ́ ni wà kọ́kọ́ o mọ̀ bóyá wà ṣe àbó ò ní ṣe ṣé kémi náà bọ́ ta kémi ṣe kí wọ́n má ṣe. jẹ́ kí n rest lẹ́yìn. kò rest ọ̀ya oh yeah, rest rest bye. oh ọ̀ya yeah, slow down a bit kò jẹ́ ká. rest lẹ́yìn. Hmm? yẹ rest lẹ́yìn o. ọlọ́run mú ẹ. ọkọ náà ló mẹ́ta bú. èmi náà ni mo wà ní ti ọ̀rọ̀ ta ni o ta ni o ẹ tí ẹ kan lẹ̀kùn ẹ tó wọlé. <laughs> eléwo kí ló dé gan ta ni ló nìkún. járù kájọ máa pa o. <coughs> Oh! lo nose mask. torí kíni má kó bá mi. ìwọ ni kò lò. ọ̀ya lọ́ba mú kan wá. lọ mú nose mask wá fún. tàbí ká ṣe báyìí jẹ́ kí wọ́n wà mí kémi wà mẹ́ẹ̀. ó ti ẹ̀ dábàá orí tí mo yẹrí sẹ́gbẹ̀ẹ́. ká mọ́ fẹ̀gbẹ́ tira wa. mo ti yẹrí sẹ́gbẹ̀ẹ́. mo ní ìdíkì rest ni mo wọ̀rí títí ọ̀tún la máa ti wà òkè. tó ti lóògùn tó fẹ́ lò. ah mo ti lóògùn mo ti lágbo kan tí mo fẹ́ lò. ọmọ yìí ń kọ́. èwo ń bẹ̀ ẹni tójú ẹ̀ jóná mọ́lẹ̀ bí ẹ̀pẹ́pà ẹ̀pà fufu, ẹ̀pà fufu. Hmm. níbo ló ń wà. a ti gbàgbé ẹ̀ sábẹ́ òkúta lánàá. ṣé kò bá wa dé ni. a mú wálé ah. onígàrí la máa lọ sọ sí last. a ti sọ ní hmm. pákó. bí ọ̀bọ ni a wà fi ṣéènì ti lẹ́sẹ̀. ní ìdí ìdí là á fi sí. níbo ni wọ́n ti ń bọ̀ tó gbẹ́nu sókè bí i. ọ̀gá na affordable i go bail for outside now. o lọ bẹ́ẹ̀lì ẹ̀. yes wọ́n ti tìmọ́lé. ó have used one police You no know say na police. ó bú ọlọ́pàá ó bú ọlọ́pàá eh, eh. ẹnu yẹn ló máa eh, bó ṣe bú e obì lánàá lábẹ́kúta mo sọ tí obì fi sọ pé ó ní onígàrí lòun ó jàṣẹ mímú kó sun síwájú sáà alápákó. alápákó ni. Mm. Mm. eob ni onígàrí lòun ó jàṣẹ tòun ti chain nídìí mm. ẹni bá ń kó mu. Mm oníkọ́mọ̀ ṣe bẹ́ẹ̀ jẹ́ sún síwájú jẹ́ kọ́ bọ́ sí àlàpà. àwọn ọmọlẹ́jà náà ti ń ṣe pé fún mi. kí gbogbo àwọn tó bá ń wa ọ̀kadà nìbàdàn kan tẹ́tí kan gbọ́. ipe ẹni tí ó bá fẹ́ ìjà yín ka yé fẹ́lẹ́. tẹ́ ẹ bá ti fẹ́ gbé pọ́tébù. tẹ́ ẹ bá fẹ́ gbé iwájú táǹkì ni kẹ́ gbé sí. orí táǹkì níwájú yín kẹ́ ẹ lè máa rí tẹ́ ẹ bá dẹ̀ mọ̀ pé ẹ lè gbé síwájú táǹkì tẹ́ ẹ bá ti gbé sẹ́yìn ẹ dì bí ìgbà tí hmm? kó bá kó sábíyá. ṣé wọ́n ti wá tì mọ́lé báyìí. náà kò títí mọ́lẹ̀ mọ́lẹ́jà ọtí ni wọ́n máa pilẹ̀ nísìnyí. mọ́lẹ́jà ọtí fẹ́ kọ statement tẹ́lẹ̀ but ọlọ́pàá ni kò ní. ó kọ statement. bẹ́ẹ̀ wọ́n ní tó bá ti kọ statement ọtí eh, bẹ̀rẹ̀ ọ̀rọ̀ yìí. ó lọ ń bú ọlọ́pàá. ó lọ ń bú ọlọ́pàá. ó bú alákwani kò mọ̀ alákwani wọn ní bó ṣe bá mú sílẹ̀. bóyá yẹn ò wọṣọ. kò wọṣọ tẹ́lẹ̀ never wear uniform. he never. he never wear uniform. he never wear uniform. kò wọ ẹ̀ṣọ́ ni. kò wọ. kò wọ wear cloth. yìí ni you nobody wear uniform. uniform uniform. bẹ́ẹ̀ni. Ah. kábíyèsí o. Ah, ah, kábíyèsí dá. ọba ọmọ sọmọ ìlẹsẹ. ìwo ọba lọ́la ló ń wò ó ẹ̀yin tẹ́ ẹ fẹ́ jọ́rẹ̀ ọba ló kù sí lọ́wọ́ èmi bàbá ọba mo jókòó ọba lọ́la ọba lọ́la kábíyèsí rẹ o. rí ebi ẹ̀kún ọ̀bọ. àgbànígbà o kábíyèsí gbogbo nǹkan bá ń sọ fún yín ẹ ẹ mọ̀ foríjì wọn ni o irú yóò bí ní ìsìn. Hmm. Hmm. ṣé ipò ti mú ni ọ̀gá ṣé ifá ó ti mú ní. ifá kọ́ ló mú o. ifá kọ́ ló mú èmi mo mú o èmi mo mú o ifá ò mú o. ayéfẹ́lẹ́ ló mú o. ẹ tó ayéfẹ́lẹ́ wa mú ifá náà ló mú. mo á jẹ́bi ifá ń kalẹ̀ lóye. <laughs> ayéfẹ́lẹ́ ló mú. èmi mo mú o. ifá ti mú báyìí. mo kàn mọ àyẹ gbogbo orúkọ ẹ̀ ò gan kọ̀sádé ń bẹ̀. Oh, ó ti wá dé sí sọ̀n jẹ́ yín ká ni. adéyínká ló ń jẹ́. adéwo ló ń yí ọ̀ká ńgbà wà ládé tó ṣẹ̀ṣẹ̀ yí ọ̀ká. orúkọ tó sọ yẹn ìgbà tí wọ́n sọ súná tán táwọn èèyàn ti lọ sùn. ó kọ wo ganan pípilẹ̀ sọ sọjí ṣáde sọjí ni àbí olú sọjí. adé sọjí ni kò gbọdọ̀ jáde sọjí. fàdésì dìdìrín. ṣáde wọ náà àwa ni ọ̀bọ̀ fàdésì. jẹ́ ká fi Ade sọjí àbí. adé sọjọ́. adé sọjọ́ adé ò lè sanjọ́ adé ò lè sanjọ́ adé ò lè sanjọ́ adé máa sanjọ́ adé ò lè sanjọ́ tó bá jẹ́ adé tí wọ́n fi ilẹ̀kẹ̀ sí. orúkọ tó wà nù fáìlì ẹ̀ lọ́dọ̀ wa is olùsanjọ́ solusanjọ ló wà nù olùsanjọ ló wà nù fáìlì ẹ lọ́dọ̀ wa. irọ́ o irọ́ o ṣe mistake ni. kí ni sọ́ọ̀nì mu ẹ kí ni sọ́ọ̀nì mu ẹ kọ́mọ jóni ló kú olóko yìí kí ni sọ́ọ̀nì mu ẹ. ẹ kémi lọ wò lọ́dọ̀ ẹ máa hmm. gbọ́ kémi lọ wò hmm. lọ́dọ̀ HR hmm. ẹ máa wò gbòmí ọ wà ń bẹ kémi lọ wò lọ́dọ̀ HR. kò ní kò sọ̀rọ̀ kò ní kò sọ̀rọ̀ ta ló gbà ọ́ síṣẹ́. ọ̀gá ìwo ọ̀gá ìwo mi gbọ́ aṣọ ìbora lọ́gbà ọ́ ọ̀ padà sọ́dọ̀ aṣọ ìbora ọ̀ lẹ́sìn. kí ni sọ́ọ̀nì mu ẹ aṣọ ìbora tó <laughs> kí ni sọ́ọ̀nì mu ẹ ogun tó yè ọmọ ọdẹ ni ọ yìí sọmọ adé. Ah, ah, ọmọ adé ni ìgbẹ́ ń bàbá rẹ̀ ń dẹ. irọ́ o irọ́ o bàbá wọn lọ́kọ́kọ́ mú irin wo Ògbómọ̀ṣọ́. láéláé. honestly suit ni wọ́n fi mú. ogun ogun tó yè àbí. ọkọ ìrandíran ni. tí wọ́n á fẹ́ create ó kọ́ ẹ. ìlànà. Mm ẹ ṣáná. bẹ́ẹ̀ni. orí orí ẹ. ngbà tí ngbà tí wọ́n dẹ tí wọ́n tí wọ́n tí wọ́n dẹ ọdẹ lọ tán dẹ kó lọ ngbà tán padà dé náà rí i pé kábíyèsí ti wàjà ẹni tó bá sì dé náà ni wọ́n fún ní adé wọ́n sì gbé wọn síbẹ̀ nìyẹn. àwọn wo. àbí ẹ mọ sọ sítórì fún ni. kò sí bá ń ṣe fẹ́ pin tó máa kàn ẹ́ mo kàn ń da ẹ nínú dùn ni má kò bá rẹ̀ ah. sọ gbọ́ mi báyìí tí n bá ti pè é ní ọba mọ̀mọ́ dáhùn mọ́ o. Ah. Ah! mo ń mú ọ sí ẹni o. irọ́ o irọ́ o. ṣé irú wa ni ọ̀gá ṣé irú ni ṣé ọmọ irú ni. ọmọ ọmọ ó ní kì í ṣe ọmọ ẹ̀bà ṣé ọmọ irú ni. ọmọ irú kọ́ o ọmọ irú kọ́ o. ṣé ọmọ àtọ̀run ni wa ni kì í ṣe lára wa ni o. sóhun. ẹ kì í ṣe lára wa tó ń sọ kí là ń sọ tún I say no be the same thing with us kì í ṣe lára wa. kì í ṣe ara wa. ọ̀gá. <laughs> <laughs> Oga. <laughs> Ah, wala. Oga you let me laugh for the first time. Ah, Oga. Sọmọ sí ẹ̀rín ẹjọ́. Wàláì ọjọ́ ọ̀bọ tó mọ tí yó. Irọ́ o jẹ ewúrẹ́ tó kẹnu bọ yọ. Ṣọ́ọ̀ṣì ṣe màmí ní fámìlì ẹ ni. Ṣọ́ọ̀ṣì ṣe màmí ní fámìlì ẹ ọmọ bàbá tíṣà ọ̀dà ọmọ ah. bàbá. Láti sáré àbí. Tó ti pẹ́ tó ti pẹ́ tó. Ní ìkó tí kò sẹ́ni kankan tí kò tí màmí kankan nípò tí wọ́n ti mọ̀ ẹ́. Ah, ah. tìlù tẹ̀pọ́ ní gbogbo ibi tí bàbá ní nǹkan ẹ̀fọn ẹ̀fọn ni ọ̀jẹ̀ ọ̀pá. wàlẹ́ gbogbo ibi tí bàbá ní fúrọ́fà ti sí kọ́tàkọ́tà ni mo mà. Eh. Hmm. bí o kẹ sọ̀rọ̀ látijọ́ yìí ni. lọ́pẹ́ ó nà wá ìgbà tí bàbá tí bàbá tí bàbá sùn hmm. ìgbà tí bàbá sùn gbà hmm. náà gbogbo everything ọwọ́ mi báyìí lọ wà. Ah, dona dona dona má má distort story kí baba yín ká tó sùn. owó owó tá à ń wá owó ẹ ló wà. ọwọ́ ah, ah. ọwọ́ ọ̀gá ọtí tètè ìgbà tí baba sùn. Ah! ọ̀gá ìwo. ọjà bàrà rẹ ń bólè bọ àfọlọ́wọ́ tó ń yọjú wọlé. Eh, oh, oh, oh. dona láyé kájà sọ̀tò tọ́já ẹja clarify gbogbo ẹ̀ hmm. ó ní ọwọ́ o ti gbé ah, ah. láyìnká ò tí ì tó etí. ọwọ́ mi ò tí ì tetí ńgbà bàbá tèmi kú àbí ọwọ́ mi ò tí ì torí eléré. Ah, torí kò yé mi. ọ̀gá ṣe mi ni mo sọ bẹ́ẹ̀. ìwọ kọ́ àbí bí ọdún àgùnbí ṣadé. irọ́ wọ́n play ẹ ni wọ́n play ẹ látẹnu ọ̀nà fún ẹ náà ti play ẹ. ọ̀gá ọ̀gá gẹ́gẹ́ bí mo ti ń bọ̀ bọ̀ hmm. gbogbo ibi tí fúrọ́fàtì bàbá wa ni mo mọ̀ o. òun náà làbí owó tá à ń wá. àní fifty million sọ́wọ́ ẹ̀ Ah, ah. inú yàrá tí bàbá sùn last. lọ́wọ́ a ibẹ̀ lọ́wọ́ náà. ló ti gbé ní fifty million wà. ibẹ̀ ló ti gbé. mo mú dẹ́dẹ́ mbẹ́bí. ìjọba ń pè ágàn kù. ilẹ̀ ilẹ̀ baraki ọjọ́ ilẹ̀ bàbá ni. kan lọ́sẹ̀ kọ́lẹ́tà sí wa tán nísìnyí. ilẹ̀ baraki ọjọ́ ilẹ̀ bàbá ni nursery <laughs> school ni bàbá bẹ́ẹ̀ fi ṣe ilẹ̀ baraki ọjọ́ nursery school ni bàbá bẹ́ẹ̀ fi ṣe. ni bàbá yìí wo bàbá wo lónìí. ni bàbá wa bẹ́ẹ̀ fi ṣe. bàbá yìí wo lónìí. bàbá wa Táíwò. Táíwò èwo. bàbá wa Táíwò Pẹ́lẹ́. Fẹ́lẹ́kù baba sadiku baba lọ́yẹ̀ baba lónìí lẹ́bó. Ah, ilẹ̀ ilẹ̀ asọ́rọ̀ tọ́pídé Abuja kọ́tàkọ́tà wọ́n lè sẹ́ni. àfìgbà tó ọ̀sán àfẹ́ lọ ẹ̀wọ̀n ọ̀sán àfẹ́ lọ ẹ̀wọ̀n by all means. ìdòdò ilẹ̀ báràkì ọjọ́ eh, eh, táwọn sójà wà. nursery school ni baba pepi ṣe baba teacher. gbogbo lẹ̀ yẹn. yes dunu ṣé wọn lu primary school sí. sá gbà lọ́wọ́ bàbá ni. wọn gba wọn lè sẹ́ni ìgbà yẹn ìgbà lọ́wọ́ nílẹ̀ àwọn sọ́jà tó wà mí ọtí lè sẹ́ni ìgbà náà ni. Eh. Eh? so ká wá lọ bẹ̀ báyìí pé ilẹ̀ bàbá wa. èmi kẹ́tẹ̀ tó fẹ́ lọ gómìnà ló ń bẹ̀ mí. Eh? gómìnà ló ń bẹ̀ mí. gómìnà wo gómìnà ló ń bẹ̀ mí. gómìnà wo ló bẹ̀ state government ló ń bẹ̀ mí. state government bẹ́ẹ̀ni. gómìnà wo ló bẹ̀ já gbọ́. president gómìnà. gómìnà èwo dárúkọ gómìnà òun. bàbá mi kẹlẹ́ ni. gómìnà lọ sọ́dọ̀ ní tonti tí wọ́n ṣe eh, christmas carol ní ọ̀dẹ̀ tí wọ́n jọ wà níbẹ̀. donald ṣe engineer. bẹ́ẹ̀ni engineer. engineer èwo dárúkọ ẹ̀kọ́ kúbárẹ̀ ah, ah. ọ̀gá ló ń bẹ̀ mí. ọ̀gá èwo ìgbà tó ah ṣe bójú ọ̀gá ni mo tó sọ yìí. ọ̀gá ìwo ọ̀gá gómìnà kan náà tó jọ yín yìí tó náà tó lawọ́ yẹn. gómìnà tó lawọ́ yes gómìnà tó lawọ́ bí Ayébọ́lá yìí tó sanwó oṣù lásìkò ọdún mo sọ. kí o kọ wọn olóògbé mi kí ló wá bẹ̀ fún. tó o morúkọ gómìnà yẹn. mo morúkọ ẹ̀ náà ṣé kí n máa kú kí n máa larúkọ ọmọ gómìnà létí kí n máa larúkọ kí n máa sọ pé ṣèyí o ṣèyí o kí n sọ kí n máa o sọ pé ṣèyí. kí àbí kí wọ́n máa sọ pé Mákindé ni ah, ah. gọ́vnà ló bẹ̀ pé. ìsàn insult kí mọ̀ pé ẹni orúkọ bá yẹn ìsàn insult. farabalẹ̀ gọ́vnà Ṣèyí Mákindé wọ́n bẹ̀ pé kó mọ̀ lọ́wọ́. wọ́n ń lọ gbalẹ̀ odogbo <laughs> àbí. Ah, ibu nǹkan ọtí fẹ́dá sọ wọ́n ní nǹkan federal government ní kò bọ̀ orí ilẹ̀ state ló wà pé kí n ṣe sùúrù. kò ṣe sùn kó wọ́n gbà fún ọkàn yìí náà ni. pé kí n farabalẹ̀. tó bá jẹ́ tẹni kì í sọ wọn á gbà padà bá fún ẹ náà ni. yeah well done well done mo fẹ́ béèrè. ẹ̀wọ̀n rèé ẹ̀wà ẹ̀wọ̀n ayé. ọ̀gá mo ní kí n béèrè mo ní kí n béèrè. ọ̀gá ṣé eléwọ́ lè la ẹ̀wọ̀n lọ. ìwọ ni gbèsò dágbére agodi nígbà tó ń bọ̀ mí. ọ̀gá ẹlẹ́yẹ lè ń àkọ́kọ́ lọ. <laughs> ọ̀gá it is na joke. no be joke i know say you dey joke now. èmi kò ṣe àwẹ̀dá o. àwẹ̀dá àwẹ̀dá kọ́ fẹ́lísì ni sorry mo ti sọ fún ẹ níjọ́ tí mo bá tún ṣáájú ẹ wọ studio tí mo tún ṣáájú ẹ wọ studio <laughs> tó ṣẹlẹ̀ kẹ́ pápó bíi. ògògò lídẹ̀ olúwa nù. tó ṣẹlẹ̀ kẹ́ pápó bíi pọ́ọ̀sì ọ̀lẹ́ nù bíbà tí wọ́n ti àgbálùmọ̀ báyìí. orí ẹ̀ jìnrìn bíi ṣọ́ọ̀ṣì àgbẹ̀ni. ìjọ wo ni wọ́n náà bẹ̀rẹ̀ búbà tó yọ lọ. ó dẹ̀ tó pé orí mi wọ́n lórí mi jọ mọ́nítọ̀ ni o. mọ́nítọ̀ o. mọ́nítọ̀ ọ̀tá máa fi. mouse lọ́jọ́. Hmm. imú mi ló jọ mouse. irọ́ o orí ẹ̀ jọ mouse mouse condemn ni o kì í ṣe mouse gidi o. Ah, ah. ìdáyà àtijọ́ káyèsí sìn ín torí gbẹ́ fún bí ayọ̀ o. ó ti sọ fún pé mi gbọ́dọ̀ máa ṣáájú ẹ̀ dé studio ń bọ̀ lọ lọ. iṣẹ́ ọba náà ni iṣẹ́ ọba náà iṣẹ́ ọba kọ́ wọ́n ti sọ wọ́n ló bú ọlọ́pàá ọlọ́pàá ọlọ́pàá ló kọ́ ṣépè fún mi. ọlọ́pàá ló kọ́kọ́ ṣépè fún ẹ. òun ló kọ́ ṣépè fún mi. kí ló ṣe fọlọ́pàá tó fi ṣépè fún ẹ. bọ̀ ó mú ta rẹ̀ ni kò fi ẹnu sọ̀rọ̀ ó yà ká sí mi báyìí. ọlọ́pàá yà ká sí ẹ. ó mú tù ó mú ta ẹ. ó mú tẹ ẹnu ara ẹ. bẹ́ẹ̀ni bọ ó wá yà ká sí ẹ. ó fi ọwọ́ fall out. O fọwọ́ voice out kí ni ìwọ wá ṣe. èmi wá bẹ́ẹ̀ tí ṣe pé fún. Ah. mo fi bú ni o ah, ah. nígbà tí mo fi bú tán mo tún fi ré. o fi bú o tún fi ré. bẹ́ẹ̀ni àwọn ẹgbẹ́ inú bíbélì mo lò fún. Hmm. so ló wá fi kọ statement àbí. bẹ́ẹ̀ni náà mo ń kọ lẹ́tà o. o ti wá kọ tán báyìí. mo ti abala mẹ́fà mo ti kọ. nínú <laughs> statement. nínú twenty. <laughs> tó wá padà lọ bẹ̀ lọ́sùn. no òun ni òun wà ń sálẹ̀ láyìíká ti ṣìyàngbà o láyìíká ti ṣìyàngbà. Ah, jọ mo mi láìkí orin yẹn. láyìíká ti ṣìyàngbà o. ọlọ́run má jẹ́ ń ṣìyàngbà. lórí àwọn méjèèjì. ọkàn kejì. mo ti sọ ẹ eléyìí ọjà kejì ẹ̀ẹ̀kan kejì bẹ́lẹ̀ yìí ọjà kejì. ọ̀gá ṣẹ́ mi. ẹ ìwọ kọ́ mọ́sọ̀tàn ọbọ̀ mi fún ọ lánàá mo sọ ìrìn àjò ọ̀bọ mi fún ọ nígbà tí ẹ̀bólà dé nígbà tí ẹ̀bólà dé sì kíyèsí sáà wò nígbà náà li èmi sì gbé ọ̀bọ náà li li li ìgbà tí ó ṣe mo sì pe rasaki pé ìwọ gbé ọ̀bọ náà sí ẹ̀yìn ọkọ̀ tíkèjì tíkèjì rẹ̀ mú ọ̀gẹ̀dẹ̀ méjì lára àwọn ọ̀gẹ̀dẹ̀ tá a rà sílẹ̀ ká fi tàn án nígbà náà lè a sì gbé e. sì kíyèsí sì kíyèsí. abọ́sí express àkọ́kọ́ kọjá music house. a sì lọ tààrà ta a lọ sí ọ̀nà toll gate. Mm, nígbà tí ó dé ààyè kan sì kíyèsí títí di òní olónìí hmm? ọ̀bọ rẹ̀ tán sọ̀kalẹ̀ síbẹ̀. nígbà náà lè a sì gbé ọ̀bọ náà sọ̀kalẹ̀ ọ̀bọ wo ọ̀tún ó wo òsì. ẹ kàwé. nígbà hmm? bùwé jẹ bùwé jẹ bùwé jẹ. nígbà náà lè ọ̀bọ náà sì wọgbó a kò sì rí mọ́ títí di òní yìí. ẹni pé. Hmm, wọ́n wọ ọmọ ẹ̀ bọ̀. wo mi. bá a ṣe ṣe fọ́ bọ láti ṣe fún wa nígbẹ́ ọdún ló ń ga. àlìjáde lè di sọ́dọ̀. kọjọ òun pako làájà wọ̀ sí. alápako. alápako àjà ìtàlápako àfi ṣe ní sẹ́ńdì. <laughs> báwa kọrin ìdájọ́ yìí. tẹ́wá sọmi máa já wọn tún padà wá àwọn àgbọ̀ òdi gbére o ọ̀dà láríra o. alápako. <laughs> Ah. ibẹ̀ láti mọ ríra wa ó ní mímọ bí a ṣe máa kówó lé ọ lórí látijọ́ ìta àní rẹ nìyà. òyìnwó òyìnwó. two five. Ah. kò tiẹ̀ máa pọ̀rọ̀ mi ṣe àwòkọ́ṣe. kò jẹ́ agẹ́rẹ́ eh, eh, o. Eh, ọ̀gá hmm? kò tiẹ̀ máa fi ọ̀rọ̀ mi ṣe àwòkọ́ṣe. ni àwòkọ́ṣe la ni àwòkọ́ṣe ni ah, àwòkọ́ṣe ni wàhálà. ẹ ń bá ti fàwọ̀ rẹ ṣàwòkọ́ṣe ọ̀rọ̀ rẹ ṣàwòkọ́ṣe kó ń tọ̀ wọn lódò dáàmú. òun tọ̀ ti kú wọn àti ìsìn. Hmm. ọ̀gá I never responsible Ah. ah. very very responsible. my pikin dey call me daddy now. ah wọn pọ̀ daddy dájú omi ni. <laughs> gẹ́gẹ́ dẹ̀ bá wà wò má dẹ̀ padà yíwó làwọ̀ la o. à ń yíwó làwọ̀ la ọ̀dà ẹ ṣe ibi tẹ́ ti bẹ̀rẹ̀ ẹ ṣe ibi tẹ́ bá dé àdúpẹ́ pọ́tébù. àpọ́tébù ilé ìwé lè mú wa lọ. àwọn olófin yín ní òkun ẹnu ti gbòkun lẹ́yìn. ẹnu ẹ̀yìn náà ẹnu ẹ̀yìn náà kò sígbà má wọrí. ìgbà wo ní àwọn òde lọ́yìn yín náà ni. bọ́jú bá rí lára máa dákẹ́ ní náà. bọ́jú bá rí lára máa dákẹ́ ní. lára ìwo. Ah, ọwọ́ yẹrẹ bá ní mo kọ́ a. lára ìwo ló dákẹ́. àìdẹ̀wọ́ náà ni àìdẹ̀wọ́ náà. tí ojú bá rí yes tí lára ò bá wa dákẹ́ ńkọ́ tí lára ò bá dákẹ́ ńkọ́. Ah, ọwọ́ yẹrẹ bá lọ sọ bẹ́ẹ̀. sẹ̀sán ó nà lára <laughs> i ti waste time tó twenty five minutes lẹ ti fi ṣàwàdà iye èèyàn yìí. àwọn tó wà lórí facebook tó ń gbọ́ wa tí wọ́n wò wá a kì í pé ẹ ṣeun gan. ẹ ṣeun ẹ kú dédé àsìkò yìí o hmm. ẹ káàbọ̀ àwọn tẹ́ ẹ ní ká bá yín ṣe ń là á túwò lẹ́nìí ọ̀rọ̀ eh, ètùtù ọ̀la yahoo àti eléyìí tó ní plus nínú àti ẹ̀yin onílẹ̀ hmm. tẹ́ ń talẹ̀ ẹjọ́ hmm. yín pọ̀ lọ́dọ̀ wa ń bíi àfọ mm, afẹ́ ah, mọ ibi tá a fẹ́ tá a tiẹ̀ ẹni tá a fẹ́ gbàgbọ́ nú ẹ̀ mọ́ eh. bọ̀ nǹkan tí mo kàn rán rí náà ni pé ńgbà tí à ń sọ̀rọ̀ kan ọmọkùnrin kan sọ fún alẹ́ kan pé ayé ò ní burú títí ká sọ pé inú mi la fẹ́ lọ gbé kò possible ilé ayé yìí náà la máa wà hmm. a kàn mọ gbìyànjú láti máa jọ sọ́tún jọ sósì ni tó wáyé pé bínú ẹlòmíì ṣe rí nínú ẹni tó ń bá dòwò pọ̀ ṣe rí ìbá dáa ẹ wá ẹ bẹ̀bẹ̀ a máa polówó polówó ọjà tán yóò di káṣẹ mọ fọlọ́pàá léra wa kiri mọ gbéra wa lọ kóòtù. ìgbà tẹ bá fẹ́ polówó ẹ ah. ẹ ṣe dáadáa àsẹ̀yìnwá àsẹ̀yìnbọ̀ àwa tá à ń polówó yín ló ń bounce back ilé lórí ah. èyí tá a bá ti wá ṣèwádìí ẹ̀ tẹ ló ń fúnyàn nílẹ̀ lórí àpáta abẹ́ ló ń fúnyàn nílẹ̀ lẹ́gàn àbí ẹ̀ tí ì nílẹ̀ yẹn ẹ̀ ń gbowó jọ lọ́wọ́ àwọn èèyàn ẹ̀ ṣẹ̀ṣẹ̀ fẹ́ lọ́ọ́ fi ralẹ̀ àtúra hmm. wa fó. Mm ntẹ́ bá ṣe lẹ́ẹ̀ ṣe pátápátá ẹ̀ ní wọ́dọ̀ wa wa polówó mọ́. Ah, ó ti wọ ẹrù ti wá fọwọ́ wa. àwọn kéèsì tó wà nílẹ̀ yìí ti pọ̀ jù á tura wa fún níbi tá a bá dé. orúkọ tó yẹn ṣe ń ṣàjọ díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ ẹ dẹ̀ wá. èyí tó wá dùn mí jù ń bẹ̀ ni pé ẹlòmíà ní bọ̀dá yín ká orúkọ yín tí mo rédíò yín tí mo tán ti polówó ẹ̀ ló jẹ́ kí n rà á bọ̀ nígbà tí mo wá rà tán ẹ lè bìlíì pé wọ́n gbé kọ́ọ̀ mi mọ́. ó tán. eob ló jókòó yìí gbà tá à ń ṣe ti internet ó lóye owó ilẹ̀ tí EOB ń rọ́ san padà lórí irọ́ yìí náà ni kí ló dé méjèèjì látúwò nírọ̀lẹ́ yìí ẹni ó bá tabà ó mọ̀ bínú o ẹ̀hẹ́n ká tó wá máa lọ o ẹ jọ̀ọ́ Fresh <laughs> FM ilé ayé ni ẹ̀yin lẹ ní ṣùgbọ́n ẹ jẹ́ ká sọ fún yín kó yé yín dáadáa o ẹni ẹbọ bá yọ sí. Si Hmm. ẹni ètùtù bá yọ sí. kọ́mọ́ gbé wá sọ́dọ̀ tiwa o. tá bá ní Fresh FM ní kẹ́ ẹ gbé wá ẹ sọ fún ẹni tó ní kẹ́ ẹ gbé wá pé ẹ lè gbé lọ o hmm. torí ní tó bá tẹ̀yìn ẹ̀ jáde wọ́n á dàrí pé wọ́n dẹ̀ ṣe bẹ́yẹn fún yàn ní Fresh FM ó di láti bí ọ̀sẹ̀ kan sí ìsìn àwọn ètùtù àti ẹbọ tí wọ́n ti gbé wá bíi ó ń lọ sí bíi márùn-ún ní àárọ̀ ìyẹn nìkan wá tó tiẹ̀ takú ó fẹ́ gbé ilẹ̀ e wọn jẹ́ ó gbé ilẹ̀ e ìgbà tí àwọn security wá tì lọ́pọ̀pọ̀ pé kó kọjá sí other side kó rè fò sọ́nà kejì ó ní àfìgbà tẹ́ ẹ tẹ́ ẹ bá mission òun jẹ́ àfìgbà tẹ́ ẹ bá mission òun jẹ́ ó ṣojú ìmọ̀yọ̀sọ́lá adétòrò ìgbà tẹ́nì kejì dé mo ní kán fi sílẹ̀ kí n béèrè ọ̀rọ̀ lọ́wọ́ wọn ní kí n má yọjú sí pé kó má jẹ́ mi wọ́n fi ṣe tájẹ̀tẹ̀ mo ní ọlọ́run ọba ò ní jẹ́ bí mo ṣe dọ́dọ̀ ẹ̀ lóòótọ́ ẹ̀yìn òróró ló kó sínú nylon bag kò ti ṣe ni kò ṣe àti àwọn èròjà tó kù. kò tásà ni. mi ì tiẹ̀ check mo ní ẹ̀ ń bọ̀dá kí lẹ fẹ́ ó ní kí n bọ́lẹ̀ kí n wo ohun tó ń kó síbi. Ah! ṣé bọ́sẹ̀ ní bọ́sẹ̀ ní ká ló ní kí n tiẹ̀ gbọ́ ti tòun ná mo ní ní orúkọ Jésù mi ò lè gbọ́ ti tiẹ̀ mi ò lè gbọ́ ti tiẹ̀ àwọn tó ń wà níwájú ta wá já nylon yẹn gbà bẹ́ẹ̀ ni àwọn ẹyin òróró yìí wọ́n dà á lẹ̀ ṣé ó fẹ́ lọ dín jẹ́ ni tó kọ́kọ́ ya bíi. ó dẹ̀ ṣọ́ọ̀pẹ́ tó rí pé orí ẹ pé kò sí ní tó ṣe é ó gbé bíbélì dání pẹ̀lú ẹ̀ àbí bẹ́ẹ̀ kọ́ ẹ wà èdè sọ̀rọ̀ bíbélì wà lọ́wọ́ ẹ̀ bíbélì wà lọ́wọ́ ẹ̀ ṣé bíbélì gidi nàbí seven book of Moses. bíbélì bíi oríṣi méjì àbí mẹ́ta oríṣi méjì ló gbé dání ó ní má jẹ́ kí kankan ṣe bíbélì yẹn o ó lè fọ́ ẹyin yẹn o ó lè da omi yẹn nù má jẹ́ kí kankan ṣe bíbélì yẹn. ó lè jẹ́ àwọn tó máa ń ka ìwé tó máa ń padà yí wọn lórí ni o. eléyìí ò yí lórí ọmọ tó ń sọ. ìwà inú nǹkan tó gbé lọ́wọ́ kì í hmm. ṣe nǹkan téèyàn lè kàn sà lórí àtàn. Hmm, orí àtàn kan eh, ìpèsè ni ìpèsè ni bóyá wọ́n ní tó bá ti ráyé fẹ́lẹ́ àbí kó gbé lẹ̀ síbẹ̀ ẹ jọ̀ọ́ hmm. ẹ jọ̀ọ́. oògùn ẹ̀ nìkan ni bíi àfọlọ́wọ̀n bá bẹ̀yìn ẹ jọ̀ọ́. ọdún ti pẹ́ tó ti ń tiraka ẹ dákun torí ọlọ́run. ẹ ṣàánú mi. Ah. ọlọ́run ṣàánú wa. ẹni tá àárọ̀ tẹ̀ wá ń sọ pé wọ́n bà mission ń jẹ́ wọ́n bà mí mi ìwà mọ́rú mission tí wọ́n bàjẹ́ ẹ́ ẹni ìyìnbá mọ́rú mission tí wọ́n bàjẹ́. olúwa bá wọn rí láyìnká mm-hmm. àwọn tí wọ́n ń gbàdúrà fún wa kán má dúró. kán má dúró o. torí pé tá a bá ń sọ̀rọ̀ pé iṣẹ́ ìgbóhùnsáfẹ́fẹ́ iṣẹ́ ńlá ni iṣẹ́ ńlá ni o ojú ti rí o. wọ́n ẹ yẹ kí n sì fi eléyìí kún pé ẹnìkan náà wọṣọ funfun wa ó lóun mm-hmm. fẹ́ jíṣẹ́ fún mi wọ́n yìí jíṣẹ́ fún mi ẹ jọ̀ọ́ tẹ́ bá ti ríran ẹ lọ gbàdúrà lé lórí ẹ má mm-hmm. jíṣẹ́ fún mi wọ́n yìí ríran sí mi wọ́n yìí jíṣẹ́ fún mi ẹ jọ̀ọ́ ó gbòòrò yẹn wá dandandan mo gbọ́dọ̀ fòróró ìpa mo ní mi. tó ní kò fi dín yín ni. mo ní kí n fi dín ẹyin kí n fi para ni. mo ní mi ò fẹ́ òróró ní olówó ló sọ pé kò ń lọ gbòòrò yìí fún mi ah, kí n láti fi ṣe kí ni olóòlò ṣáà ní kí n gba òróró yìí lọ́wọ́ òun mo ní ọ̀dà ẹ̀yin security ẹ gba òróró yìí lọ́wọ́ ó ní rárá ó ní ọlọ́run ò sọ pé kí <clears throat> security gba ayéfẹ́lẹ́ ni kó gbọ́dọ̀ tẹ́wọ́ gba òróró yìí lọ́wọ́ mo ní à ah. èmi ò wá ní gbòòrò yìí ẹ ṣàánú ẹ ṣàánú kí n má dàá kọ ẹnìkan náà tún létí rò bẹ́ẹ̀ ni ṣẹ́jú ní ṣẹ́jú ní ṣẹ́jú ní. wọ́n wá bi léèrè pé kí ló ṣe yín. mo ní kí ló ṣe yín lójú ó ní ṣé ṣé mò ń ṣé mò ń rí ojú mo ní ah. ẹ ṣẹ́jú léraléra ó ní mo nídìí owó ni mo nídìí owó ni mo ní ah. ṣé òun ló jẹ́ kẹ́ ẹ máa ṣe kẹ́ ẹ máa ṣẹ́jú. bẹ́ẹ̀ ṣẹ́jú jù bẹ́ẹ̀ lọ. mo ní kò wá sówó ńlẹ̀ báyìí. kò sí plane ńlẹ̀ báyìí. ha ah, lọ plane <laughs> ẹ wá máa lọ lé. ṣé ẹ ti rí pé iṣẹ́ ayé là ń ṣe. adéńjọ kan náà wọ́n ní wọ́n rí wọ́n tọ́ kinní yẹn láti ẹnu géètì hmm. wọ́n tọ́ bí dúdú dúdú báyìí ìwọ náà rí ọwọ́ nu studio wọ́n tọ́ wọ́n tọ́ débi ẹnu ọ̀nà nínú studio bíi nígbà tí wọ́n yàn tọ́ ẹbu sílẹ̀ tó tó tó tó kí ló dé ẹ̀ sì ṣàánú. ó yàrá wa rí kinní kan tí wọ́n dì tó fẹ́ jọ tíra lọ́dún náà lọ́mú. ìṣèpọ̀ fẹ́ jọ tíra tíra ni níbi ẹnu ọ̀nà àti wọlé ẹ̀ sì ṣàánú ajé torí ọlọ́run kí la wa ṣe tó hmm. báyìí Eh, ìgbà mi, tó má ntẹ́ mo ṣe ń sọ ni wípé tí ẹ bá dí ẹnu ọ̀nà tí security ń gbọ̀n yín yẹ́bẹ́yẹ́bẹ́ tàbí tí ò fẹ́ kẹ́ ẹ wọlé tí ò fẹ́ kẹ́ ẹ wọlé kó má dà yín pé kí ló ń ṣe wọ́n ní fresh yẹn tí wọ́n ti pọ̀ jù ìdí rèé o ẹ ṣàánú wa torí ọlọ́run àwọn orí olórí ọmọ ọlọ́mọ tá a kó síbí <laughs> tẹ́mi ò bá sí ń bí àwọn ọmọ tẹ́ ẹ bá bá kán má lọ fojú kókòkúkò ẹ ṣàánú ajé torí ọlọ́run. mo ń gbọ́ ẹjọ́ ẹ ṣàánú mi mo ní gbogbo ala ní ìdí àánú ó ní bó ṣe five thousand mo ní mi ì tí ì ṣẹwọ́ ní ṣọ́ọ̀bù mi ó tún jókòó dé ó ní ṣé mi lè rí three thousand fún òun. ó ti dín wálẹ̀. mo ní mi ì tí ì ṣẹwọ́ ní bá ń lọ ó bá tún padà wá ní sẹ́kítì bá tún rìn ìgbẹ́ ló ẹni ẹ̀ka yẹn tún ti dé padà o mo ní àà ah, ah. mo sọ pé mi gan ò tí ì pa nǹkan kan n bá wọlé sí ṣé kò sí òkè tó bá jẹ́ one five mo ní ṣé wọ́n ní kẹ́ ẹ̀ gbowó wá lọ́wọ́ mi ni kò mọ̀gbà tó mi sọ pé ẹ̀ ẹ̀ èmi ò ní fún yín lówó n tó tún fi ṣòro láti máa tún ṣàánú fún ẹlòmíì nìyẹn. bẹ́ẹ̀ mo ní fún yín mo ní mo sọ́ọ̀rì. wọ́n lówó tẹ́ ẹ bá fún ẹlòmíì iṣẹ́ mi wọ́n tún lọ ń fi ń ṣe. kí ló dé ẹ ṣàánú ìyá èmi náà ah. èmi náà ń ja mọ́ra kiri ni tán ni kẹ́ ẹ lọ gbowó wa lọ́wọ́ ẹ̀ kí ló dé. Ah. Let's talk about it. Let's talk about it with, with Yinka Ayefele and EOB. Ìrìn àjò ọdún kọkànlélógún sí ti wá tọpẹ́ ó yẹ ẹja jọ dámúsọ̀ ìgbìmọ̀ aláṣẹ sip microfinance institute ló ń lọ́gun ayẹyẹ ọdún kọkànlélógún tó dáyé lábẹ́ olùdásílẹ̀ dr olatunde ọládòkun jp ẹni tó láfojúsùn ìran rere fọ́jọ́ ọ̀la látọdún kọkànlélógún tá a ti bẹ̀rẹ̀ ọ̀pọ̀ ló ti jàǹfààní ẹ̀ lọ rẹpẹtẹ ọ̀kẹ́ àìmọye ló tún jẹ́ lọ́wọ́lọ́wọ́ báyìí látàrí oríṣiríṣi ètò tí sayé ẹni dọ̀tun ètò owó ẹ̀ ìrànlọ́wọ́ fáwọn oníṣòwò ìdánilẹ́kọ̀ọ́ ìrónilágbára ìgbélárugẹ iṣẹ́ àgbẹ̀ ìṣàtìlẹ́yìn fẹ́tọ́ ẹ̀kọ́ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ọpẹ́ lọ́wọ́ àwọn òṣìṣẹ́ àtàwọn ọmọ ẹgbẹ́ pátápátá ọjọ́ Wednesday February nine láòpéjọpọ̀ kọrin ọpẹ́ tá a fìyìn fẹ́lẹ́dùmarè ní International Conference Center tó wà ní UI Second Gate Ìbàdàn láago mẹ́wàá òwúrọ̀ aṣọ àǹkárá tá a customize ní visa tá wọlé seven thousand naira péré lówó ẹ̀ fẹ́kùnrẹ́rẹ́ àlàyé zero eight zero two three four one four three seven six seven tàbí zero eight zero three four nine eight eight eight eight three àjọ̀dún ọdún kọkànlélógún sif microfinance institute ẹ jẹ́ ká jọ ṣe é. mercy once again is fourteen. àánú yàjú ọ̀rọ̀ mi. 14 years of answering prayers, 14 years of unmerited favor, 14 years of supernatural miracles happening at Mercy Once Again prayer meeting. Àánú lẹ́ẹ̀kan sí tó forí sọ àjọ̀dún ọdún kẹrìnlá rẹ̀ yìí yóò fa kíkì. Kú sí àmì àti ìyanu. Bẹ̀rẹ̀ lọ́jọ́ Monday ọjọ́ kẹrìnlá sí ọjọ́ Friday ọjọ́ kọkàndínlógún oṣù kejì ọdún yìí. Monday fourteen to Friday nineteen February twenty twenty two. Lórí òkè àánú prayer mountain of mercy off Odùsókù bus stop kìlómítà two ọjọ́ Ìgbó Olóyin road ọjọ́ tàbí kẹ́gbẹ́ Bẹ́dí bus stop lójú ọ̀nà tó wọ́lá tọ̀jọ́ sí Mọ́níyà wọlé. Mercy Once Again at fourteen with afim i will go before the ministry evangelist elijah akitunde ọlọ́run sọ bẹ́ẹ̀ pastor laita aromolaran pastor anu ojo prophet akiola fasawẹ pastor mrs ebolu oluwaseyi Ibakare. prophet peter adeniyi olówó pọ̀rọ̀kọ́ prophet emo ọlọ́wẹ̀rẹ́ olùgbàlejò ní bàbá orí òkè prophet moses aladeolu atọ́mọ wòlíì pastor isaiah o alade aago mẹ́jọ àárọ̀ àti aago mọ́kànlá alẹ́ ní ìpàdé àánú lẹ́ẹ̀kan sí i kò sógun tó bá ọgọ́rí òkè àánú nínú ìpàdé ọdún kẹrìnlá àánú lẹ́ẹ̀kan sí i yìí tí ọlọ́run ò ní fi àánú sọ Let's talk about it. Let's talk about it with, with Yinka, Aifale, and EOB. All right, we need to slow down a bit. mo sọ kan fún ẹnjọ ní ìta lọ play mi ìfẹ́ dárúkọ ìlú yẹn ẹni ẹ lóun ó pa mọ̀ pọ̀ tó tẹ̀lé mi hmm. kí ló dé handkerchief tèmi fi ń nujú tí n bá ti làágùn má ti fi síbi ẹsẹ̀ níbi orí chair níbi tán hmm. èmi ò tètè mọ̀ pọ̀ pé ó ti mú bó ṣe mu ni mo pò wá. ó wá ó ṣe bẹ́ẹ̀ kó wá náwó fún ọ. ó ń ṣe bẹ́ẹ̀ ni kó náwó ìlú. ó wá mú lára handkerchief. ẹ̀ ń kọrin lọ ó kàn ó kàn mú handkerchief yẹn mú wó. wo lè mọ̀ wá pé yorùbá ti kọrin báyìí. èmi ò mọ̀ kó ti mú handkerchief ló bá ń ló bá ń lọ bẹ́ẹ̀ ni mo pò bá gbàtẹ́ àti malam àtọ̀bẹ́kẹ́ wọ́n kàn já handkerchief gbà lọ́wọ́ ẹ̀ ní. ó ní ọjọ́ yẹn lòun á pa mọ̀ pò ó ti bà mí sọ̀rọ̀ jẹ́ ó ní ó ní òun á rí i pé òun pa mò pé òun jẹ mọ́ ní làwa pẹ wetin concern you ó ní wetin concern you ó ní kí ló kàn ó ní ṣé wọ́n lo handkerchief tó ń wọ́n ni. handkerchief tí wọ́n ti fi nu àgùn tí mo ti fi nu àgùn. ṣó ti rí. ayé ti wá lè débi pé tó bá sáwọ̀ tẹ́lẹ̀ síta kó gbàpò títì. ìkan wà ní kó mọ̀ ṣọ́. ìkan wà lọ́nà kogi bí mo ṣe ń kọrin lọ bí mo ṣe ń kọrin lọ fún rẹ ló fi handkerchief yẹn lù mí lójú. no owó ni owó ló fi nù ọ lójú. ìkan wà malam ìkan wà ní kogi kan báyìí tó fi nù mí lójú eh. tó fi nù mí lójú fún rẹ tó fi sápò eh. tí ẹja gbà lọ́wọ́ ẹ̀ tó ní à eh. ah, èèyàn gidi lòun kò wọn ò fi ṣe ka. ẹ kí ló fi nù lójú fún. ó ní òun rí mi pé mò ń làágùn. tòótọ́ sí ni mo rò pé orí fíìdì orí fíìdì kan inú compound ni wo náà làágùn lóòótọ́. mo làágùn lóòótọ́ o sì lè sẹ́mi ọ̀la handkerchief tí mo lè fi nujú ara mi. ẹ wọ́gọ̀ orí pọ̀ ńláàgùn. mo rí i tètè nú ni. babos <laughs> eléyìí tó ń ṣa owó. irọ́ kò ṣa owó ó ń fi owó irọ́ a fi a fi owó yẹn tó bá ti gbé owó yẹn a a fi a máa gbọ́ òun fún rẹ̀ ńláàgùn a fi nu gbogbo oògùn ojú ẹ̀ báyìí mhm. a wá sọ̀rọ̀ sí i àwa máa nà. a fún ẹ àwa máa nà. àtúnṣekù àtúgbà kò ní jẹ́ akubi mélòó kan akubi mélòó kan atún bá gbà mí atún nu oògùn ojú ẹ báyìí hmm. atún kò lé owó yẹn atún na atún na atún ṣẹ́kù díẹ̀ atún ṣẹ́kù díẹ̀ wọ́n á ní ẹ má kó don't let the money touch me. ẹ má jẹ́ kówó yẹn kàn mí ẹ má fọwọ́ jẹ́ kówó yẹn kàn mí. kí ló dé báyìí kí ló ibi à ń bọ̀ lẹ́nu ni. onílé ẹkúlé o èrò ọ̀nà ẹ̀ńlẹ́ láyínká lèmi ń jẹ́ mo bóde kí n má bàa ṣílẹ̀ tẹ̀ nítorí pé ajá òṣùpá ni mo fi ń bóde fún ọlọ́run ọba ìbà olúwa ìbà ẹ̀yìn ẹ̀yìn ibà ọ̀sẹ́ ẹ̀rìndínlógún tá a fi dálẹ̀ oòdùà tá a fi tẹ̀lẹ̀ oòdùà hmm. ibi omi wẹ́rẹ́ ti ń ṣe wẹ́rẹ́ paná tẹ́ni ni omi ti ń jómọ lọ́wọ́ jọjọjọ pẹ́tẹ́ ọwọ́ ibà tó ìdí àtẹlẹ́dẹ́sẹ̀ ibà rẹ̀ ìrẹ́ òní kójọ máa wà lẹ́wọ̀ ah! ẹni tí ń gbé inú mi ju ẹni tí ń gbé inú ayé lọ. Hmm. Hmm. ọlọ́run ògo ni fọkọ rẹ̀ àríwá àlá tí ń gbénú ọ̀run ṣòro kábíyèsí ọlọ́run jẹ́ ìṣífùlà fún kábíyèsí agbénisókè téńté fini ayé mọ́ fini àláhàpá òjìlógo ṣògo ọba tó ní gbogbo ògo lọ́dọ̀ ohun tó wù ló ń ṣe ó ṣílẹ̀kùn ọjọ́ òní kò sẹ́ni tó lọ kọ́kọ́rọ́ mọ́ lọ́wọ́ kábíyèsí ó tún tilẹ̀kùn ọjọ́ òní kò sí bá balẹ̀ tí ò béèrè àgádágodo lọ́wọ́ òun gangan ló ní kọ́kọ́rọ́ lé dáfídì ó lè ṣí ó sì lè tì í hmm wùmí ìlérí lè yẹ àmọ́ májẹ̀mú olódùmarè ò yẹ rí májẹ̀mú ọ̀sán àtòru ò ṣe é bàjẹ́ májẹ̀mú tó bá èmi dá mm. tọ́ba yín ká dá mm. ó ní ká máa yin òun ó ní tí má ti ń yin òun wọ́n á tún á máa yin ara rẹ̀ jáde lára wa inú ara wa ó tún fi hàn pé lẹ́yìn ọlọ́run kò sálágbára míì mọ́ mm. abánimúlẹ̀ mọ́ ni òògbọ́ bóun rẹ̀ ṣe rí ni ohun rẹ̀ dàbí ìró omi púpọ̀ ohun rẹ̀ ní fagi kédàrí ya ó tún mú kí agbàgbọ̀nrín ó bí ẹni bá mu lódùmarè ọmọ kan sára sí ni toró nínú kòsíkòsí nínú kòlàkòṣagbe ló ti mẹ́nìkan náà jáde hmm. inú ọ̀dọ̀tí ló ti má mọ̀ mí báyìí ká ló mú òun jáde láti inú ra ni mo lọ́mọ mọ ń sọ inú ra ló ti mú lóòótọ́ hmm. orí àkìtàn ló ti hi ọmọ alágbe hmm. ó ní ọmọ alágbe wájú kó pẹ̀lú ọmọ aládé ọmọ alágbe ọmọ aládé olóyàmọ bá wọn pàṣẹ ó wá kú bàbá lẹni tí ó bí ọ hmm, léèrè tó bá lóde òde tó bá lóde òde àìdè rẹ nìjàyà tó bá dé tán ìkàyà ní ọba sóore kàyàn láyà agbára tó fi ń jólódùmarè ò lè yé èèyàn agbára rẹ ga ju tọ̀tá lọ hmm. ìmọ̀ rẹ ga tèṣù lọ ọlọ́run kò ṣeun tinú kò wá ní tì kò rí ní tì kò mú ní tì kò gbé ní tì agbénisókè téńté fini ayé mọ́ fini hàn láhàn pa òjìlógo ṣògo ògo tó ju gbogbo ògo lọ lẹ́yìn rẹ̀ kò tí ì sálágbára mi àìkú hmm. tí ò lè kú àìsá tí ò lè sá àìtí àìrí àìdíbàjẹ́ hmm. ó lágbára yóò tún lágbára ọ̀rọ̀ àṣì yóò wá jípọ̀jọ́ kúdà àlèwí hmm. lè ṣe ni àlè ṣe lè wí àwímọ̀ yẹun ni asọ̀rọ̀ máa yẹ àdákẹ́dájọ́ dánimọ̀ gbàgbé sọ́nimọ̀ tó gbé ṣàṣùmọ́sùn lọ́wọ́ ló hmm. tẹ́rẹ̀rẹ̀ kárí ayé àwa márìndín ní alágbàlá ìmọ́lẹ̀ alágbádá aná ní aláwọ̀ tẹ́lẹ̀ o ìwọ ni wọ́n pè ní ọ̀kàkà òkìkí òkìkí ọ̀kàkà òkìkí akímọ́láyà ọba mi àkìkí tán olúmímọ́ tó ń gbé bi mímọ́ ń ṣe mímọ́ jẹ mímọ́ wọ mímọ́ lo mímọ́ ó sì ń to mímọ́ gbogbo wọ́n pè ní òmìmíyàmì òyìgìyìgì olùṣọ́lá olùṣọ́lá ọba ọba tó rohun gbogbo tó ń ṣohun gbogbo fẹ́ni gbogbo níwá gbogbo lọ́jọ́ gbogbo àrí ìró àláẹ̀gànràn tẹ̀tẹ̀ hmm. pátápátá ọlápòrò gbogbo ọba ìdíjí ìdáyé aláàfin àjọbọ olókùú àjọbọ ni hmm. ọba mi ọlá ọba mi ọlá hmm. gbénu ọlá láṣọlá gbénu ọ̀run ṣògo kò dẹ̀ wá lọ́ba kan òun nìkan ṣoṣo ni ẹrù tí ń bẹ̀rù lẹ́rù ẹrù tí ń salágbára ayédojo ògbó táwọn lárúbá wa ń pè ní àràmọ́ ni àròhìm ni àmọ̀líkì ni wọ́n ní ni àsálàm amọ̀mín amọ̀yàmín wọ́n pè ní àròjàbá àròkọ̀hà wọ́n pè ní àrògàfà ọba oh tí ń forí jẹ̀dá oh. zọ́ọ̀lù jalali wàlí oh ìkìlà lẹ́yìn olódùmarè ọlọ́run náà ló tún kàn ó gbọ́ tó sọ fún Mósè ó lò lọ́lọ́run Abrahamu ọlọ́run Isaki ọlọ́run Jacob ó ní àmúrúkọ ohun tó ń jẹ́ Jehova ni wọ́n ti mọ̀ Jehova ni ọba tó tó tán òyìnbó pè ní all sufficient God ẹkùn ta gèrègbè rẹ̀ níjà wọ́n ń pèlè lẹ́bùrú kẹ́yìn ká tó bá gbójúlé wọlé bàbá ta ló fẹ́ mu sí ọlọ́run ni ó kì í ṣèyàn lẹ́yìn ọlọ́run ọlọ́run ló tún kù. ọlọ́run tó lásìkò kẹ́kẹ́ tóbi. with Yinka Aifale and EOB. Are you a business owner, seller, creator, or trader? Do you know you can actually get a business account in five minutes? And all the tools you need to run your business, like invoicing, inventory management, an online store, and customer management. All you have to do is go to Google Play Store or Apple App Store. Search for Prosper, that is P R O S P A. Download the app and fill in a few details. If you're serious about your business, you need to use use Prosper. Get a business account in five minutes. Go on Google Play Store or Apple App Store and search for Prosper. That is P R O S P A to download the app now. Hey. tí pọ́ǹpì onílẹ̀ tá a ti ń retí ti pẹ́ ń bàdàn. ìgbà tẹ́ ẹ wá dé báyìí ẹ júwe ọ́fíìsì yín fún wa níbo ni ilẹ̀ yín wà ẹ wò ọ̀pọ̀ èèyàn tó fẹ́ ra lẹ̀ tí pọ́ǹpì là ń dúró dè kó dé o. ẹ fọkàn balẹ̀ madam tí pọ́ǹpì àti bí akóredé àwa nìkan là ń talẹ̀ fún tọmọdé tàgbà ọ́fíìsì wa wà nọ́mbà twelve ọ̀làdòkò street ní bódìjà ìbàdàn ilẹ̀ fáwọn ọmọ kéékèèké land for kiddies sítòsí ìlàjì and resort lọ́nà àkànná one ninety nine thousand naira péré ni plọ̀tì ilẹ̀ kan sẹ́yìn náà rí gbó pọ̀ kan tí pọ́ǹpì ní mọ́níyà nítòsí train station àtẹ̀lé tó wà lágùnbà ìwó road ìbàdàn tó ti ní sí of o oh, six hundred and twenty thousand naira ní àǹfààní san díẹ̀ díẹ̀ tó wà o ojú ẹsẹ̀ lẹ́yìn tó máa gba location ẹlẹ́ yìí láti january eighteen títí wọ february twenty eight ọdún yìí la fẹ́ fi ju ẹ̀dínwó lórí ilẹ̀ yìí síta o ẹ pè tẹlifóònù nọ́mbà yìí zero nine one five two two two two two zero five. tí pọ́ǹpì tẹ́rẹ̀ títí dé àti ìbàdàn àti ìdẹ́sí pọ́ǹpì concept developer that cares. kò mà sọ ohun tọ́lọ́run mi kò lè ṣe fẹ́mi ọmọ rẹ̀ o ọlọ́run tí kì í bá tì tó ń gbénu apostle p òfàjẹ́mísìn oṣù nǹkan ti rí ní world healing evangelical church aka prophetic and revival ministry soludo layout alexander odualaro amadak nursery and primary school àpáta ìbàdàn ọlọ́run tí kì í bá tì yóò mú ìnira jìnnà sí ilé rẹ yóò lé omi ìpẹ́jù tẹ̀fẹ̀tẹ̀fẹ̀ sí sàkáání rẹ ogun ọjọ́ pípẹ́ yóò ṣẹ́ wọlé ìdè máa já pàtì this is the promise of the most high god for all the partakers at ọlọ́run tí kì í bá tì program with a theme bread of adversity and water of affliction out on friday eighteen february. February 2022 at 5 a.m. to 5 p.m. After this program, you will look for that bread of adversity and water of affliction and found them no more. 16 to 17 February 2022 is the workers' seminar between 4 p.m. and 6 p.m. daily. Ministry Evangelist Elijah Akitunde Ọlọ́run sọ bẹ́ẹ̀. Lady Evangelist Kainde, Kọ́kọ́rọ́ Àṣeyọrí. Reverend Emmanuel Oyewole. Reverend S.O. Ilesami and other anointed men of God. Hosts are Pastor Mrs. V.O. Fajemisin and Apostle P.O. Fajemisin. Inú ìpàdé Ọlọ́run tí kì í bá tì. Lógun tí ń fi Dàwátì Jésù dúró de All right, we need to slow down a bit. Yeah. ṣe bí àjò rẹ náà là ń ṣe ọ̀rọ̀ ẹ̀ ṣòro dá sí kan èwo ni jí papọ̀ jí ah, papọ̀ kí ló dé wọ́n fẹ́ gbé kinní fún wọn wọ́n á ní kàn jí papọ̀ pé kó lè bá a blend mọ́ra wọn kí ọmọdé kan bóyá particles ọ̀sẹ̀ tù sí nìkan ọ̀rọ̀ rẹ̀ ṣòro dá sí. kí ni wọ́n ń jí papọ̀. gravy graham sulfate ni graham sulfate àti gso four. Ah. Ah, ta ló sọ botanical name ẹ fún ẹ. mo mọ fúnra mi ni. pẹ̀lú ho two èèyàn gbọ́dọ̀ lọ sí èyí ní ẹ̀sùn kó mọ̀ pé ho two ho two eh, ó yà ṣe kí ni ẹ h two o h two o h two o lélẹ́yìn botanical botanical gerium sulfate. jẹ́ kí sulfate yẹn bó ṣe sẹ́tù yẹn jẹ́ kó blend. kọ̀ọ̀kan kọ̀ọ̀kan. tó bá ya fọ́tò mi. ẹni yà mí yagele yà <laughs> ẹ. Múyìwá àpíà. Akínsọjí àpíà àpíà tá a máa ń gbọ́ ò sọ̀rọ̀ lórí rédíò rí mo fẹ́ kó wá sọ̀rọ̀ lọ. o ti sọ̀rọ̀ rí kí ló sọ. gbogbo àìsòdò lẹ̀sẹ̀ láyé íńtánẹ́ẹ̀tì lọ sọ̀rọ̀. kí ló sọ gbà náà kí ló sọ. ó kí wọn ní ẹkú dédé. ok appear for the first time ó wà lẹ́nu ah, ọ̀bẹ́kẹ́dà security ọ̀yá bọ́ síbi ẹni tẹ́ ẹ ló kọ́kọ́ jí wá láàárọ̀. <laughs> kí ló wí. kí ló sọ nígbà tó dé. òun ò tiẹ̀. ok ìwọ ló ẹ ló ga ó ga ó dúdú. kí ló sọ ńgbà tó dé kó tiẹ̀ sọ̀rọ̀ kankan. ó kàn wọlé yín. ó wọlé ó ṣí géètì fúnra rẹ̀. Ah. Ah, ah. so bó ṣe ń bọ̀ straight báyìí inú studio ló ń bọ̀ straight. inú studio ń bí. bẹ́ẹ̀ni àwọn woman ti. ó lè ní ppa o rárá o ppa. sọ́yẹ̀ ṣe pé mú kéde wa. kò mú kéde wa àwọn woman tó máa ń bá wa clean ilẹ̀ àwọn náà àwọn náà á pàdé ẹ̀ ṣe ń pa àwọn mú kinní tán fi ń nulẹ̀ yẹn lọ́wọ́ so bẹ́ẹ̀ mi ṣe wá ń bọ̀ mo fẹ́ wá chẹ́ẹ̀kì eh, materials tí mò ń wá tẹ́ ẹ fẹ́ tó fẹ́ lọ lórí rédíò tí mo fẹ́ lò lórí rédíò láàárọ̀ so ni mo pàdé ẹ̀ so àǹtí yẹn ti mọ̀ tẹ́lẹ̀ pé ó ti wá rí ó ti máa ń wá bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ni o ti máa ń wá ó wá níjọ thursday ṣé èsì ṣe pé wàá tọrọ owó kò wá tọrọ owó ó ní mission thursday yẹn ló wọ́ọ̀sì jù kí ló sọ. bó ṣe ń bọ̀ brown tó bá ti rà lẹ́nu gate kò kí ń gba bí. ok tó bá ti yẹn alọgbàsálẹ̀. ẹ̀sùn gbàsálẹ̀ ló wá ti beat àwọn yẹn pé kíní kan gbà tó máa ó dà ó béèrè ẹ̀yin wọ́n ló wá àjọ sunday tó béèrè yìí òbí. kò jẹ́mi ló ń béèrè. bàtọ́ wa tó yá wọn ti wá sunday wọn lé ó tún ayọ̀ gbàtọ́ wa tọ́sídẹ̀ẹ́ wa gbẹ̀yìn wọlé àwa ṣeré mi báyìí arúgbó yẹn gbájọ àmì ó kàn ti bí ti step náà ah, kí ló ṣe akàn mú mẹ́rin sọ kí ló yẹ kí fún lòun lọ bó lòun lọ òun bó lòun lọ sí àlóhùn fẹ́ràn ayébẹ́rẹ́ gíga ah, kí ló ṣẹlẹ̀ bàtà ṣe àtìmẹ́kọ̀ àwa ló ṣẹ̀ tó wá jí wá láàárọ̀ ẹ̀mí náà ti wá sọ fún ló fi wá jí wá láàárọ̀ bàtà wa tó ti tá a ti mọ̀ tí ó sì ń bẹ̀. ok gbà tó jí dé. gbà tó jí dé èmi ò tí ì sí. sóun ló sọ pé wọ́n bà mission jẹ́. ló sọ wọ́n bà mission jẹ́. òun ló sọ bẹ́ẹ̀. wọ́n bà mission jẹ́ kí ni mission yẹn. ìlànà ẹlẹ́yin àtolómi ṣẹ̀ ah, tún wá tẹ̀lé. ẹlẹ́yin àtolómi wá dé báyẹn. ìyẹn wá jẹ́ sin one sin two sin two act two sọyẹ ló wá kọ́kọ́ wọlé kí ló fẹ́ èmi tẹ ọwọ́ kìnìún kan kí ló ṣẹlẹ̀ kí ló fẹ́ ó lòun fẹ́ra ìfẹ́ kí ló fẹ́ òun bọ̀ báìbù rèé kìnìún kan fẹ́ wá jẹ́ kí nìkan tó fẹ́ ó ní kí ilé òun lélẹ̀ ó ní kí ilé òun ó ní sẹ́mi sẹ́mi ó ní ó láyé kàdé mo ní kí ló mi aláyé bọ́ọ̀lù ẹ̀ mẹ́jà ó láyé kà á ní o bọ́ọ̀lù ẹ̀ mẹ́jà ó ní à ah, àní kí ló fẹ́ bàdúrà pé ah, èmi wà bóyá kíní yẹn ti. <laughs> bóyá skroskom bóyá ó ní. mo ṣàgbé màá tún wáyé bóyá pé ọ̀rọ̀ tó ń sọ yẹn. orí ẹ̀ pé. orí ẹ̀ pé ah, kí ló ṣe yẹn kí ló ṣe yọ lọ́ọ̀kan nìyẹn. bàtẹ bọ́gbọ́n yẹn mi tẹ́ ń pè mí lọ́wọ́ èmi àtẹ̀jọ́ ń fà á lọ́wọ́ ńgbà yẹn ṣùgbọ́n àti ah. tèmi wá bá yín àwọn cleaner ti wá òde àwọn fẹ̀yẹ́ kó lọ. ẹ kọ́ ẹni kí n má yọjú sí ẹni kí ẹni kí n má jẹ́ kó rí mi pé eh, bígbà pé tọ́ba tí wọ́n ṣàtìrí ayé fẹ́lẹ́ ni kí ni mo wá sọ ẹ̀jẹ̀ ń rí oníkìnrin. bàtẹ́ wá débẹ̀ ó wá rà pé system yẹn wá change bronze yẹn tó ti yọ tẹ́lẹ̀ wọ́n dá padà ó wá ṣe wá ó wá nù bá ẹ̀ ẹ̀ òun fẹ́ kíní kan bàtún wá á ah, ó yà wíwá gẹ́rẹ́ ọ̀sán yẹ bàtí mo dàbí iṣẹ́ yẹn kan ló fẹ́ mo já ìgbà lọ́wọ́ ẹ̀ pé iṣẹ́ yẹn ó fẹ́ ju iṣẹ́ yẹn lẹ̀ ló fẹ́ mo á jàgbà tí mo á tó omi àwọn omi ẹyin òrò ṣé wọ́n di omi yẹn ni bottle water ó lè jẹ́ omi èrì tí oníkàlùkù ṣàwọ̀ wá oríṣiríṣi. Eh, ogun báìkì lọ padà ni o ara ẹ̀ yá ogun báìkì lọ ogun báìkì ó dá báìkì dùn fúnra rẹ̀ ni ó dẹ̀ pé ibi tó ń lọ wọ́n dẹ̀ gbé. ṣùgbọ́n ó lọ ẹ̀ bá mission ń jẹ́. bẹ́ẹ̀ni. orí orí Facebook láti rí ọ̀rọ̀ kan àwa ṣe rò pé àwọn làlá ló ń ṣe fíìmù torí kò sí ti àwọn oní tíátà ò lè dánwò àwa rí ti géńdé ọkùnrin méjì jókòó sórí ẹ̀kíní eh, tí wọ́n máa táwọn bàbá wa fi ń ṣe gáàrí láyé ìjọ sí náà ń pè ní pò. Oh, ẹnìkan wa mú kámẹ́rà lọ́wọ́. ó ń rìkọ́ọ̀dù ẹ̀. ìgbà tó ń rìkọ́ọ̀dù wọn yẹn àwọn àròkọ bóyá àwọn Ọdúnládé àwọn làlá ni wọ́n fẹ́. wọ́n ya fíìmù lọ́wọ́ ni. ya fíìmù ṣùgbọ́n ẹnìkan tó ń sọ̀rọ̀ lábẹ́lẹ̀ sọ pé real life ni o wọ́n ń ṣe gá wọ́n sì ra búrẹ́dì. ìbẹ́ tuntun tó sì wọ́ọ̀mù wọ́n sì fi búrẹ́dì bí ìgbà tí èèyàn bá fẹ́ nu. tí wọ́n fẹ́ tábà ó wá fi búrẹ́dì ó fi tábà ó sì ń jẹ ó sì ń sọ sẹ́nu. mo á fẹ́ béèrè pé. nílé ayé yìí náà. ṣé society tá a wà yìí náà ló bàjẹ́ tó bẹ́ẹ̀ ni. a ti ṣe story kan rí náà o ẹni yẹn tó lọ ń ṣe ìjà. Ah, ah, ẹ bá ti ṣe kan rí tẹ́nìyẹn gbàgbé ó gbàgbé ó fóònù ẹ̀ jábọ́ síbi tó ti ṣe gá ọ wá ní kóun ọ padà kóun padà wá fóònù lọ síbi tí ó ti. ọkàn bábọ̀ bọ́kan tó kúnlẹ̀ ti ga rẹ̀ ni ó gbòdì sinapu kan lọ́wọ́ bó ṣe ń lò ní mu sinapu sí ní wàá pé àwọn ohun ìfẹ́ nìyẹn bá ṣe bọ̀dá. kí lẹ̀ ń jẹ ẹ pọ ẹ bẹ̀rẹ̀ sí ní pọ. bọ̀dá ní tí mo ṣe tẹ́jọ́ tí lo fifteen minutes. ilẹ̀ yín ń jẹ yìí. bolaye yìí ń lọ. kò yé mi o lórí Facebook láti rọmọ seventeen eighteen nineteen tí wọ́n ń tan ọ̀rẹ́bìnrin wọn tí wọ́n ń gé orí ẹ̀ ṣe ara àwọn nǹkan míì wà tó yẹ pé ẹ máa rò kó bóyá múvì ni. kì í ṣe múvì kì í lè ṣe múvì ìlànà àwọn sisi ọ̀pọ̀lọpọ̀ sisi ló ṣe máa ń ṣe mí ah, nísìnyí. láyìíká ọ̀pọ̀lọpọ̀ tá a rò ní sisi ò ń ṣe sisi mọ́ ti di garawa. Eh. gbogbo ohun tó ń jẹ́ èèyàn lára wọn wọ́n ti gbà tán. wọ́n ti lò ó àwọn ọmọ kú sájú òbí ò gbọ́n lé. ìmí ò yàtọ̀ sí ìbẹ́pẹ tọpọ́látọ̀ kan téèyàn ń wò pé bẹ́pẹ gidi rèé yà lọ gbọ́ parun wá sọmọ àwọn ẹyẹ asóró kan báyìí tán lẹ́nu bá ó ti tẹnumọ̀ lórí kejì ó ti gbẹ́ gbogbo ẹ̀ tó bá kí ìbẹ́kẹ bọ tó bá kí ọparun wọn ó ṣe pọ̀ fún àdúrà. àdúrà kún fún àdúrà tó bá dúró báyàn sọ̀rọ̀ wọ́n ń bójú ẹsẹ̀ èèyàn bẹ́ẹ̀ ni ó mu pure water ọ sọ́nù ẹnu ibi tí o ti mú wọn ń jà. kí náà fẹ́ fi ṣe. láyìíká kéèyàn wá lọ singlet yẹn tó fọ̀ asakoko àti kòkó ẹ lọ́jọ́ ń gbẹ ní ìsìn. ọ̀n láti dó di singlet ẹ kó gbẹ. àfi kó fi àwọn ajá síbi ẹ̀gbẹ́ singlet kó wa sọ fún un. àgàgà kó wa lọ fọ pátá ọ̀fà pátá ọ̀wá sasita. níbo eléyìí tán sasi bathroom gan wọn náà wọn ń sọnù láti bathroom. wọ́n fi gire èyí wọ lọ́hùn. Ah. àbó òtún ra àwọn kan tí wọ́n ṣe bẹ́ẹ̀ pé àwọn ti mọ̀ ẹ̀rí tipẹ́ àwọn náà ti wà nísìnyí wọ́n kàn ní ó ah, oh bọ́ wọ́n á di mọ́ ẹ gbàgì. <laughs> tá a bá sì ti di mọ́ ẹ. wọ́n náà máa ma wọ́n báyìí pé a ní ah, unilag unilag. bẹ́ẹ̀ ìwọ ò sì lọ unilag. wọ́n máa wọ́n bá pé unilag ẹ ṣé o mọ̀ mi mọ́ ni bí n bọ̀ wàá tó mọ̀ wọ́n bá àmọ́ tí ń ya wèrè ni wọn ni mímọ ẹ ọ̀rẹ́ gbé fìlà. kẹ̀sì wa máa wò ó ibi ọ̀rọ̀ ní skit ilẹ̀ lomiin ti ló fi ń kóyàn mọ́ra skit lẹ́rù pẹ́ lomiin yà lọ́wọ́ ẹ sì mọ̀ kí wọ́n ti gba ọ̀tọ́ fẹ́ gbà lára yín lọ. bàbá ni kò máa ní à ah, méjì méjì lèyàn rìn o méjì méjì lèyàn rìn o kò mú bínú o mọ́bìnrin ó máa wọ báyìí pé kinní kan kinní kan kò mówó lára ẹ o. Hmm. bó ti gbà tó fẹ́ gbà àmọ́ ti yọ tó fẹ́ yọ. ó ti yọ tó fẹ́ yọ ó ti túbọ̀ òtù ara ẹ lọ. abájọ tí bàbá mi fi sọ̀rọ̀ ńgbà tí ó sì wà láyé. kí wọ́n wí. bàbá mi ní tọmọdé bá ti ń dàgbà ó ní yọmọ sáré owó yọmọ sáré owó. ṣùgbọ́n kí ló dé ìran yìí ìran yìí ìran yìí hmm. generation yìí hmm. lílé owó yìí ti wá pọ̀ ah, jù. ó ti wà tipẹ́tipẹ́. ẹ ó wà kò kò tó báyìí eh, nígbà àwọn bàbá. modernization ni kékeré náà ti sọ̀rọ̀ gbọ́ àwọn ọmọ fún wa níbi ọ̀nà CFO ń bẹ̀ ń gbà lọ lọ́nà Methodist ọmọ ọgbọ́n kamarin ń bẹ̀ o. ẹ kò sí yahoo gbà náà. Ah, yahoo tiwa tipa ó modernize ní báyìí ṣe ń fẹjú sí ní nǹkan tó ń yí ó mọ̀ pé àpọ̀ tó báyìí náà ń gbà náà a ti pọ̀ báyìí. sáàrà yìí pin aṣọ báyìí. Ah, bàbá mi ní owó owó owó ni ẹ̀dá mọ́ ń sábà lé mo wá ní kí ló yẹ ká mọ́ lé ah, ó ní agbára ni. ìwọ tán agbára. agbára kan mọ́tẹ̀ ọ̀ torí tó bá rówó ọ̀hún tán àwọn tí ó pa ó ti dúró lẹ́gbẹ̀ẹ́ kan sógun láyé ni ogun láyé láyé ká ogun ni ayé a sì jà tá a fi kúrò láyé ni ogun ni ayé. zero eight zero three two three two one zero five. apá ibi tá a wà yìí o ogun ni o zero eight zero seven seven seven seven bọ́ọ̀ra mọ́tò bọ́ọ̀ wàhálà one zero five nine bọ́ọ̀ra bàtà bó change bàtà ogun zero eight zero nine two two two one zero five nine bọ́ọ̀ ń gbaṣọ àwọn ẹ̀wọ̀ tiẹ̀ ti bọ́ àti lo aṣọ kù gan kókó fún yàn ní ìsìn wàhálà àbí mo kù wá kó. láṣọ kù kẹ̀. Hmm téèyàn bá jẹun kù gan ní ìsìn náà àti pé kí obì wá jẹ yòókù wàhálà ni. èmi ò tiẹ̀ jẹ mọ́. èmi gan ò tiẹ̀ lè fi lọ. mi mọ tó fi ṣe. èmi gan ò lè fi yẹ. èmi gan mọ tó jẹ kú mẹ́. wọ́n tẹ́ pé bíbí iṣu dúdú iṣu sùsù lọ́mọ jẹ. tó wù mí jẹ mọ jẹ kọ̀ọ̀kan ọ. má jẹ sùsù má jẹ. mọ sọ̀rọ̀ ẹ̀dógún oníṣùsù. bá a sọ̀rọ̀ àmì ọkàn yìí sáfún ọjẹ mọ atagungu <laughs> sí. ẹ máa wá jẹ kú ọjà ọ̀gá jẹ mẹ́rin orí rẹ̀ jẹ kọ̀ọ̀kan yìí fún eh, kọ̀ọ̀kan èyí eh, eh, <laughs> mú eléyìí tán. mo rò kọ́dọ̀ ọ̀yá ìjẹ̀bú mo ti ra gàrí yóò mọ̀ tí wú tó ké. wọ́n fẹ́ kó wú dàgbà yẹn ó lè rọ̀. làlá ìwọ ọmọ bọ̀ ń tiẹ̀. àfà làlá. jápín aṣọ yìí jápín aṣọ yìí ó yá ó yá ó yá ó yá. Apex Fabrics unique fabrics. wọ́n gbé aṣọ fún wa léèsì tó jẹun dénú ni láti gbági tuntun nìbàdàn iná ò ní tán wo yín ọjà yín á máa tà ẹ máa tẹ̀síwájú. ètò promise mi máa gbà o. ẹ apex ṣé hmm. apex ló ránṣẹ́ sí unique ló ti ránṣẹ́ sí wọ́n gba aṣọ ọdún mi ránṣẹ́ apex ò tí ì gba aṣọ ọdún mi ránṣẹ́ èyí tí àwa méjèèjì la fẹ́ gbà fún december náà wọn ti gbé ránṣẹ́. apex àti unix on the twenty eight february ṣé o ti fẹ́ máa jẹ ṣé o wá jọ bí bára báyìí. irọ́ ẹ̀tọ́ wa là ń gbà lọ́wọ́ wọn. ṣé àṣìṣe tí wọn lápò ni. bẹ́ẹ̀ ni àṣìṣe ìṣẹ́wulẹ̀ ṣe. a fi tiwa gbé tiwọn lárugẹ. ọ̀dà apex no mi ni sọ fún apex àǹtí yínká àǹtí yínká ni màá sọ fún ní ìyàwó apex hmm. àwọn náà máa ṣe ètò àárín. a tiwa gbé tiwọn lárugẹ. Hmm. unique fabrics àǹkárá tẹ́ fi ránṣẹ́ sí mi méjì mo bá ń bẹ̀ mo kọ́kọ́ rò pé èmi àti eob ló ní èmi tiẹ̀ ti gbé fún tailor rẹ́dì ṣùgbọ́n eh, fún tailor mi pé kọ́ ran. ṣé star kẹ́nà àjọ rán ni. rárá èmi ni mo ní kán rán méjèèjì fún ọ̀sán yìí ni ẹni ẹwà èdè sọ fún mi pé wọ́n ní títì ẹ tó bá di february twenty nine ti fẹ́ di ẹ. rubicon bóòni jàre. ọ̀dà ni rubicon. bóòni ah, ojú Rubi. tí o. bọ̀dà rubi. bóòni má jẹ́ kí wọ́n dì mọ́ gbàgìmọ́ nísìnyí o. <coughs> ẹ lọ ẹ kúrò lẹ́ o orúkọ yín bọ̀lá ti ń pè olúṣọlá adédèjì láti láti àkóbọ̀. ok léèsì ọ̀pá márùn-ún tó jẹun dénà ní apes fabric ní ká fún yín ṣe ẹ ṣe orí ọwọ́ lérí. Ọlọ́run sì ní ilé jáde àmì o. tó bẹ́ẹ̀ ni ẹlẹ́ni jaṣọ ni ẹlòmíì ọjà nǹkan ló ń sọ àkàrà lásán lẹ́ni kí wọ́n á gbà ẹ ló ẹ kọ́ lẹ́ o ó kọ yín. ṣe bẹ́ẹ̀ yín lẹ́ni fóònù tẹ̀ ń yọ̀rọ̀ sọ ẹ sọ̀rọ̀ sókè ẹni Samuel Ajibade Samuel Ajibade Samuel Ajibade ẹ̀yin lẹni fún lọ ẹ máa bọ̀ láti Adégbàyí Adégbàyí ah ẹja fún yín ẹja fún yín ní Ankara Ankara ọ̀pá mẹ́fà tó dáa tó dáa tán láti ọwọ́ Unique Fabrics ọ̀ya mú mi mú mi mú mi. hello. hello sir ẹ káàsán sir. ẹ ǹlẹ́ máa orúkọ mi ni oyè níyì ọmọ wù mí. kí ẹ pé yìí. oyè níyì ọmọ wù mí. oyè níyì ọmọ wù mí ọmọwùmí bẹ́ẹ̀ ni sà látolúwo. àtolúwo olúwo kéré. olúwo lọ́nà ìgbẹ́dá. léèsì ọ̀pá márùn-ún tó dáa láti ọwọ́ Apex Fabric ní Ondo olúwa ó ṣe. Mm, hello kíni kíni ń pọ̀ lẹ́rìn. hello. hello. hello. kọ̀ọ̀kan yìí orúkọ yìí orúkọ yìí. bójú rí ẹnu adakẹ́ ló kọ. kí ló ń pè é akébọ̀dé sulaiman. akébọ̀dé sulaiman. bẹ́ẹ̀ni. láti bo. láti amósùn ìyànà church. amósùn ìyànà sọ yẹ wá gba àǹkárá ọ̀pá mẹ́fà hmm. láti ọwọ́ unifabrics adérọ̀gbà adémọ́lá eh, eh, eh, bójúbárí ẹnu adákẹ́. adérọ̀gbà adémọ́lá kí ni bọ̀dá yín ká ń pò pọ̀ kọ̀ọ̀kan yín kọ̀ọ̀kan yín tó wù mí tó wù mí tó mú nu ayífẹ́lẹ́ yìí à. hello. tẹ̀tún lè jẹun gidi sí fún ara ẹ̀. hello. hello hello sir. ẹ kúrọ̀ lẹ́. ẹ kúrọ̀ lẹ́ o. o yín mọ̀. tó ń yọ ládàyọ̀ láti ẹ ya iwá gba nkàrà ọ̀pá ọ̀pá mẹ́fà ní bẹ́ẹ̀ nú ẹ̀. ẹ bá lò fẹ́ràn fọ́mọ. ẹ dúró sí. hello. àbí gbà nù. ẹ yín ẹ ti ń pè. olúwa ok ẹ Apex Fabrics ló ní á fún yín ọ̀la ọ̀la. ẹ má wà lóru o. hello. hello. hello. amọ́bọ́lá ń lé ògùn lẹ́yẹ láti fún ayò. amọ́bọ́lá ń lé ògùn lẹ́yẹ. ògùn wálé. ògùn wálé. àǹkárá ọ̀pá mẹ́fà ní dóde yín ní Fabrics ló ní ká fún yín. Hmm. ẹ ṣe àdúgbò. Hmm. mélòó ló jákè méjì sí. hello. orúkọ yín a ti gbé ọ̀rẹ́dì. hello. a ti gbé. nítorí lérè ló sọ̀rọ̀ láti sọ́ka. orúkọ méjì lè máa dá sà mọ́. olúwàbùnmi ọlálérè. bùnmi ọlálérè ẹ jẹ́ fún yín ní àǹkárá ọ̀pá mẹ́fà láti ọwọ́ unifabrics lọ́la ni ọ̀la ni kẹ́ wá gbà á tẹ̀ ṣe dúpẹ́ sọ́ọ̀sì sunday o. ṣé ẹ ní tẹ́lọ̀ tí wọ́n bá yín rán. wọ́n yapa. Ah, màá fún ibùdó àmúṣibáwò ẹ give testimony ṣọ́ọ̀ṣì sunday o. ó dáa ó dáa kó mélòó ni kí n wá. ẹ lè látàgò kan ọ̀sán ẹ má ṣe àwọn àyùbá ẹ ṣe o. ara àwọn télọ̀ ìgbàlódé ni musibawo. aa ah, wọn máa ń kójá kan sí pyjamas. <laughs> ẹ a ah, ọmọ ti tán ọba òkú kan. hello. ẹ kúrò lẹ́gbẹ̀ẹ́ nǹkan tó fi ń gbọ́ wa ẹ kúrò ń bẹ̀. hello. hello lẹ́pà ni ah. lọ́gbẹ́pà rẹ̀ wá ìwọ náà lọ náà. ṣé mú kan tó mú sí ká polówó ọjà kí n ráyè ṣe. hello. hello. hello. hello. hello sir. ṣé à ń jábọ́ lórí ọ̀kadà ni. mrs alade láti apẹtẹ mrs alade ahmed. mrs alade ahmed láti apẹtẹ léèsì ńlá máa fún yín ọ̀pá márùn-ún látọwọ́ ipa service. Eh, ẹ ṣe o hmm, ẹ ṣe o a pàdé lọ́sẹ̀ tó ń bọ̀. Let's talk about it. Let's talk about it with, with Yinka, Aifale, and EOB. ọ̀sọ̀ọ̀sẹ̀ la máa ma jẹ̀bùn rere thirty twenty. kí ló tún ń dúró wò ó yá testa thirty twenty ash tàbí kó pe thirty twenty lójú òpó MTN yan èdè tó o bá fẹ́ dáhùn ìbéèrè mẹ́ta lọ́nà tó yọrantí kí o sì máa tẹ́tí sí ètò Ọpẹ́yẹmí ní ìkànnì Fresh FM ní gbogbo ọjọ́ ìsinmi ìyẹn Sunday láti aago mẹ́jọ àṣálẹ́ láti mọ̀ bí nọ́mbà rẹ bá wà lára àwọn mẹ́wàá tí ó máa jẹ àwọn ẹ̀bùn gbáǹkọ́gbè lọ́sẹ̀ẹsẹ̀ pẹ̀lú ogún náírà tàbí ọgbọ̀n náírà péré o lè pẹ̀lú àwọn olóríire tí ó máa jẹ ẹ̀bùn owó tẹlifíṣàn fridge generator smartphones smartwatch club jersey àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ jẹ́ ń tún já ọ sí bí o bá ṣe ń kópa tó ní àǹfààní àti jẹ̀mú rẹ yóò máa pọ̀ sí thirty twenty lórí MTN ní gbogbo ìkànnì Fresh FM ọ̀nà àti jẹ̀mú lọ́sẹ̀ẹ̀sẹ̀ ti ṣú sílẹ̀. thirty twenty National Lottery Regulatory Commission fọwọ́ sí. bí olórí làwọn agbẹnusọ fún mọ̀lẹ́bí olóròdé wa ń fi àsìkò yìí kéde èyí fún gbogbo ọmọ ọmọ ọmọ pa àyìnlá owólabí atilade olóròdé nílé lóko àtìlẹ́yìn odi tí wọ́n ti ara àwọn ìyàwó bàbá yìí jáde látòrí màmá omílẹ̀yẹ màmá princess abike màmá adéyọyìn màmá àyàngbélé màmá adéròǹkẹ́ màmá fadérera à ń pè wá fún ìkórajọpọ̀ padà ti agboolé olóròdé family reunion àti ìfìmọ̀sọ̀kan gbogbo àwọn ọmọ ọmọ ọmọ èyí tí a ti ṣe àgbékalẹ̀ àwọn ètò sílẹ̀ fún eléyìí ní ọjọ́ ọjọ́ kejìlá oṣù kejì ní ọjọ́ àṣà ní ọjọ́ kẹtàlá oṣù kejì ní ọjọ́ kíké kùránì lódìndí àti ètò ẹ̀sìn kìrìsìtẹ́nì ní ọjọ́ kẹrìnlá oṣù kejì ní ètò nísàn fún ìfìmọ̀ṣọ̀kan gbogbo ẹbí olóròdé ẹ̀yin lọ mú owó létí òjẹ́ ká béèrè ti tó kó nítorí náà ẹ jẹ́ ká wá torí wípé ilé làbọ̀ sí mi oko ká má ṣe gbàgbé agboolé olóròdé ní Wando Gbági nìbàdàn ní àwọn ètò náà yóò ti wáyé fún àlàyé ní kíkún ẹ pè sími sáde olóròdé satgo oh nine oh nine eight eight four forty eight forty seven seven ọ̀pọ̀lọpọ̀ ìdílé ló ti dàrú nípa ìgbọ́ra ẹni yé lólùyàwó ẹni bí ẹni lùbàrà pàápàá jùlọ nípa ìrọmọ bí tàbá ilé ṣe dédé ọmọ ọkùnrin lọ́dọ̀ aya rẹ̀ èyí ló máa rí ọlálọ́mí àmọ̀lé àti kọ́mọláfẹ́ ọláìyá pẹ̀lú àtìlẹ́yìn fresh one oh five point nine fm ìbàdàn ṣàgbékalẹ̀ ìdánilẹ́kọ̀ọ́ tá a pè ní okun ìfẹ́ láti fi mọ́tòdé bá gbogbo nǹkan wọ̀nyí sátidé ọjọ́ kẹrìndínlọ́gbọ̀n oṣù kejì ọdún tá a wà yìí ní ìdánilẹ́kọ̀ọ́ yìí ó wáyé nínú gbọ̀ngàn music house ilé orin challenge ìbàdàn bẹ̀rẹ̀ láago méjì ọ̀sán géere gerege dókítà akọ́ṣẹ́mọṣẹ́ onímọ̀ṣègùn òyìnbó wà ń kalẹ̀ láti máa tẹ́tí gbàlàyé yín nípa ìrọ́mọbí tí wọ́n sì máa sọ ń tọ́fà àtọ̀nà àbáyọ pẹ̀lú dókítà onímọ̀ṣègùn ìbílẹ̀ ọmọbọ́láńlé ọláoyè tó sì gbéra àti gbà bẹ́ẹ̀ egbòogi ìbílẹ̀ amárokùnrin gbáyagiyagi tó tún ṣagbátẹrù ìdánilẹ́kọ̀ọ́ yìí ọ̀pọ̀ egbòogi ìbílẹ̀ tájọ nafdac fóńtẹ̀lù ni ó sì tún wà nílẹ̀ lọ́jọ́ náà ọgbà bẹ́ẹ̀ ni wọ́n máa dá wa lẹ́kọ̀ọ́ nípa tó lè ṣokùnfà ìrọ́mọbí àtàlẹ́ ìṣedédé ọmọkùnrin lọ́dún ìjàfẹ́tọ̀ ọmọ ènìyàn pẹ̀lú òfin tó rọ̀ màkà máa lu ìyàwó ẹni. prophetess fúnkẹ́ adétúbẹ̀rù she matters náà ń bọ̀ láti bá wa sọ̀rọ̀ nípa ìbágbépọ̀ lọ́kọláya fẹ́kùnrẹ́rẹ́ àlàyé pé zero eight zero three three five oh four seven oh four àti zero eight zero seven seven seven seven seven eight two one. ìdánilẹ́kọ̀ọ́ òkun ìfẹ́ àjọ wà ń bẹ̀ ni. à ń sọ bí eré à ń sọ bí àwàdà kì í mm. ṣeré kì í ṣàwàdà. kì í ṣàwàdà. ọmọ tó ní tó ní kó sọ́wọ́ àwọn eh, òyìnbó bá tó létí. Hmm. ìrìn àjò míì tún nìyẹn o. kí ni ká ṣe lórí yẹn. ẹ jẹ́ ká jù sáfẹ́fẹ́ ká wo táwọn èèyàn máa sọ. ẹ já dá àwọn làlá. ilẹ̀ nàìjíríà fààyè gbà káwọn tó wà láti ilẹ̀ òkèèrè wá dáṣẹ́ sílẹ̀ ń bí a máa mọ̀ bóyá òfin kan wà tó de àwọn tó ń dáṣẹ́ sílẹ̀ pàápàá jùlọ tí ẹni tó má bá wọn ṣiṣẹ́ bá kú ìjàmbá lẹ́nu iṣẹ́ ṣé ẹ tọ́jú ẹ̀ ṣúkẹ́ṣúkẹ́ ẹ sì ní kó máa lọ ni. àbí kó lọ tọ́jú ara ẹ̀ ló wà nínú àdéhùn. ọmọkùnrin kan tó ẹ̀ṣẹ̀ ń bọ̀ nírìn àjò ayé ẹ̀ ló kó sọ́wọ́ àwọn fúlàní wọ́n ṣá ní ṣáàkà àwọn tó ń bá ṣiṣẹ́ jẹ́ kọ̀ọ̀rá. Hmm àwọn Lebanese wọ́n gbé lọ sí hospital lóòótọ́ wọ́n tọ́jú ẹ̀ díẹ̀ lẹ́yìn oṣù mẹ́ta tó bá ti dẹnu géètì wọ́n ní kó má wọlé mọ́. wọ́n á béèrè mo ní ìbéèrè tèmi béèrè ni wípé ṣé àwọn náà ran níṣẹ́ tí fúlàní fi ṣá àwọn ni wọ́n ran níṣẹ́ tí fúlàní fi ṣá. ó lọ dìlíbà ọjà òun padà bọ̀ ni. ó ṣẹ̀ṣẹ̀ yanjú báyìí. ọwọ́ yẹn ò wá ṣe é gbéṣe nǹkan kan. bẹ́ẹ̀ àwọn ló ran níṣẹ́. ẹ sì tì í síta ó dáná mọ́ àjòkó mọ́ àwọn ní níbo ni o ti bẹ̀rẹ̀ láìfù ẹ̀ tó bá jẹ́ pé ìdajì sálárì náà kàn fún un tó ń rí zoom padà síbi iṣẹ́. wọn ò fún lọ́wọ́ mọ́ wọn ò fún ní kankan mọ́ wọn ní kó má wọnú ọgbà mọ́. wọn wá béèrè pé ṣé nítorí tiẹ̀ làwọn ṣe dálé iṣẹ́ lẹ̀ ni. àwọn náà sì ránṣẹ́ tí wọ́n fi ṣá ní. ó láyínká àwọn èèyàn ti dájú jù járe ọmọkùnrin kan nù. ẹ ṣe tá a bá rí ajàfọwọ́tọ̀ ọmọnìyàn ṣe. bóyá tó má lè bá a dá sí yóò fẹnu ara rẹ̀ sọ̀rọ̀ jábá làlá sọ̀rọ̀ náà làlá àfọ. làlá bó o ni. dáadáa ni sà. àyà fíìmù kílẹ̀ wá wá. <laughs> ẹ jẹ́ káwọn èèyàn mọ làlá làlá làlá tá à ń sọ látàrí. orúkọ gangan orúkọ yẹn. orúkọ tí ìyá àti bàbá sọ mí náà ni Muyideen Ọládàpọ̀ kòsóṣì ọmọ ìyá onílá. iṣẹ́ akílẹ̀ ń ṣe. ọmọ ìyá onílá. bẹ́ẹ̀ ni sá. chop nọkù ọmọ ìyá eléwédú ni. chop nọkù <laughs> ọmọ ìyá olóbìrì. ọmọ ìyá olóbìrì. ẹ <laughs> eh, iṣẹ́ gbogbo iṣẹ́ tí gbogbo ayé mọ̀ mí sí náà ni eh, òṣèré orí ìtàgé tí mo fi jọ àwọn ọ̀gá mi tí wọ́n wà níwájú. òṣèré orí ìtàgé sọ̀rọ̀ sọ̀rọ̀ òṣèré orí ìtàgé ni tẹ́lẹ̀ máa kọ́ tẹ̀sí ń jó <laughs> tẹ̀sí jó tí jó bí ìgbẹ̀yìn rẹ́ǹtì kẹ̀kẹ́ mọ̀ lọ́rọ̀ bí. lala lala ó tójọ́ mẹ́ta tá a ti rí ọ nínú sinimá. ibi tẹ́ bá lòdì ẹ fún mi lẹ́sírà ni. Ah, torí àti lọ́nbi odò kò ń ká bọ́ṣọ ẹ lẹ̀. àárí <laughs> ọ̀nù fíìmù mọ̀ ṣé kò sí ah, ó ti step up ni ẹni ẹlẹ́ni ẹ máa bọ́ dáhùn. <laughs> mo wà nínú fíìmù mò ń ṣe fíìmù but fún ìgbà díẹ̀ nígbà hmm. kan. Mm Mm. mo fi iṣẹ́ sílẹ̀ lẹ̀ láti lọ tẹ̀síwájú láti lọ wá ìmọ̀ kún ìmọ̀ ah, mo lọ sí school ah, ní OAU ìgbà tí mo ṣetán lóAU mo tún wòye pé ó tún yẹ kí n tẹ̀síwájú mo tún lọ ṣe eléyìí tí mo ṣe pé bí ọ̀sẹ̀ méjì sẹ́yìn mo tún gba masters hmm. but lórí gbogbo iṣẹ́ tí mo ṣe náà ni mi ò mọ rúta mi ò dẹ̀ kí n tata iṣẹ́ hmm. tíátà yìí náà ni. ẹ bọ̀ rúta tata tíátà. ẹ wá tẹ̀lé èèyàn kan wá àwọn tí mo wá tẹ̀lé wá bí ilé nìyí àwọn tí wọ́n wá wò wípé bí mo ṣe ń wò wípé mo jẹ́ ẹni tí gbogbo àwọn ayé nífẹ̀ẹ́ tí wọ́n sì nífẹ̀ẹ́ sí brand mi wọ́n wá fi mi ṣe bíi ambassador bí aṣojú iléeṣẹ́ wọn hmm. tí wọ́n pè wọ́n ní service king tó jẹ́ pé àwọn máa ń sa gbogbo mọ́tò yín tí ò bá wà ah. right tí wọ́n máa bá yín service ẹ̀ kì í ṣe pé bóyá àwọn tó ń ṣe mọ́tò lẹ́gbẹ̀ẹ́ títì àwọn eléyìí ní company gbogbo equipment tí wọ́n fi ń ṣe mọ́tò tó jẹ́ pé wọ́n lè diagnose gbogbo àwọn problem mọ́tò bá ní. bọ̀dá ṣe bá ambassador lẹ́yìn bẹ́ẹ̀ni ẹ̀ ṣe jẹ́ ká gbọ́kùn láti ẹnu nípa. bẹ́ẹ̀ ti sọ pé ẹja gbọ́ bẹ́ẹ̀ ń gbọ́ Yorùbá. bẹ́ẹ̀ni ọkọ̀ tí yín ti jẹ́ sẹ́yìn lẹ́ni ilé abẹ́ rẹ̀ ń tiẹ̀. mi ni Ọláwálé Olúmídé mo jẹ́ aṣojú ní ilé iṣẹ́ yẹn um, Service King jẹ́ ilé iṣẹ́ kan tí nǹkan tá a mọ̀ ṣe ní ká máa san pọ́ndé tuntun. lábẹ́lẹ̀ ńgbà à ń sọ̀rọ̀ ẹni mọ́tò tó ti godó tó ti pẹ́ nú ọgbà èèyàn ẹlẹ́sọ̀ọ́ di tuntun ẹni tó bá jẹ́ pé ọwọ́ ayé lọ́wọ́ à ń bẹ̀ ẹ sọ fún tọ̀gbẹ́ kọ́ lọ tà àbí ní tẹ́tọ́ kọ́ nù. ẹ wẹ́ tá a bá ti rí i pé ìṣòro yẹn kò ṣe kọ́tà lè túnṣe a máa tí ó padà dàgbà ná. bẹ́ẹ̀ ni a máa ṣàlàyé fẹ́ ni yẹn pé ó máa da kó lọ́ra àbí kó gbé lọ géètì kó tù tà. kẹsà. a a ever advice èèyàn bẹ́ẹ̀ rí. okay. because be as a professional a gbúdọ̀ máa banú àwọn èèyàn jẹ́ okay a gbọ́dọ̀ máa fún wọn ní solution. so ó túmọ̀ sí pé kò sí ọkọ̀ tán gbé dọ́dọ̀ yín tẹ́ ẹ̀ lè ṣe. bẹ́ẹ̀ni ṣùgbọ́n hmm. ó pín sí ọ̀nà méjì. àkọ́kọ́. tó bá jẹ́ pé a máa lè túnṣe ní engine àá hmm. ṣe bọ̀ tó bá jẹ́ pé ọmọ lọ́ra míì ni a sọ fún wọn. ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ ọgbà táwọn èèyàn bá fẹ́ ṣe mọ́tò wọn á kọ̀ dé wọn á ní nǹkan báyìí ló ń ṣe mọ́tò mi tó bá dọ́dọ̀ mẹkáníìkì lẹ́gbẹ̀ẹ́ títì ìyá ni ẹ tó bá pé tó ń ṣe. ẹlòmíì fúnra ẹ̀ ní díktètì fún mẹkáníìkì tí mẹkáníìkì fi fi ń jẹun. irọ́ ó ti mọ̀ ni irọ́ kí ó lè má mọ̀ nítorí ọba ti ló ń ṣe fún mẹkáníìkì ní mẹkáníìkì náà ọ̀ràn kankan mọ́ ó sọ pé ah, táyà ìjọpọ̀ ti lọ táyà ti lè má lọ. ó lè jẹ́ pé plọ́ọ̀gì ló ṣe mm. so lọ́dọ̀ tiwa àkọ́kọ́ ṣe àyẹ̀wò tó yẹpẹrẹ. bó o lẹ́yìn ṣe ń ṣàyẹ̀wò ọkọ̀ lọ́dọ̀ tiyín. ọ̀nà méjì ni. àkọ́kọ́ alákọ̀ọ́kọ́ a máa ń ṣe diagnostics táwọn èèyàn mm-hmm. túmọ̀ sí scanning gbígbé mm-hmm. gbígbé ara èèyàn ọ̀yá tí wọ́n gbé èèyàn lọ sí hospital tí kọ́kọ́ ní kó lọ ya x-ray ẹ kọ́kọ́ sọ kó tó ń ṣe yín kí mm-hmm. dókítà tó ní. ẹni ṣe yàn lórí ló ń fọhùn wọn ní kó lọ ya x-ray. so taba ti ṣe yẹn èèyàn á tọ́ wa sọ́nà nítorí pé a ní àwọn máṣíìnì ìgbàlódé tí ó lè scan de ọdún tá a wà yìí gan láti bí ọdún ọdún ogún sẹ́yìn ogún ọdún sẹ́yìn from twenty cars um, years back 20 years back okay. yes. Hmm. so tó dẹ̀ lè ṣerú nǹkan bẹ́ẹ̀ so a máa wò ó àárẹ̀ sọ fún yín so tó bá dẹ̀ jẹ́ pé um, ọ̀rọ̀ yín ò gba àyẹ̀wò tó jẹ́ diagnostics tó bá jẹ́ pé hmm. inspection ló gbà á sọ fún yín hmm. inspection yẹn túmọ̀ sí pé a máa park mọ́tò yín síbi kan à á gbé sókè à á wọ abẹ́ à á wọ àwọn nǹkan tó lè máa pariwo lábẹ́ mọ́tò yín à hmm. ṣàlàyé fún yín. ó túmọ̀ sí pé ẹ̀ ń kun mọ́tò lọ́dọ̀ yín náà ah. ẹ̀ ń sọ di tuntun. in fact ìyẹn gangan jẹ́ ọ̀pọ̀lọpọ̀ ìdí tí ọgbà wọn máa fi ń kún. tẹ bẹ́ẹ̀kì ọgbà yìí fi wọ́n ní bẹ́ẹ̀kì ni ti wọ́n lọ kọjá ara dára wọ́n níbi yan yan búrẹ́dì ni yóò dán mólómóló. bẹ́ẹ̀ ni sàkó hmm. sírọ́ ń bẹ̀. owó yóò wá dọ́gbọ́ ga o. kò jẹ́ wá ga o. Ah, ẹrù bẹ́ẹ̀. nǹkan táwọn èèyàn máa ń rò nìyẹn. ẹjọ́ lọ pákéjì yìí. ọ̀dọ̀ wa wà ní floor thirty six Abel Kóyèjọ layout tẹ bá ti dé Olúṣèyí press ní College Crescent ẹ̀ẹ́kọ̀rọ̀ rárin síwájú díẹ̀ níbi bẹ́ẹ̀ school bẹ́ẹ̀ ni. nbọkọ ṣe wá ń pọ̀ nílẹ̀ nígbà wo ni ó kan ọkọ̀ tèmi. ẹ ṣe mọ̀ pé òyìnbó máa ń kọ sọ̀kan pé first come first serve. ok ẹni bá kọ́kọ́ dé ni so ẹ ní sọ pé torí pé ayéfẹ́lẹ́ ni o kẹ́ kẹ́ fi ọkọ̀ mi kẹ́ sáré ṣe. àwọn iṣẹ́ kan tún wà mhm, tó jẹ́ express tí ó gba ehm, wàhálà púpọ̀. ok ṣe mọ̀ pé àwọn míì mọ́tò wọn ó lè ní body work tó pọ̀ tá a máa ní láti ṣiṣẹ́ tó máa pẹ́ lára. ah wọ́n rántí ìjàpá mi sìmẹ́ǹtì wọ́n fi ṣe body work náà ti so ṣe body filler ah ó dùn mí ni ọkọ̀ tí n bá kọlù dáràn. ètò bá kọlù orógo. orógo sìmẹ́ǹtì ni a po sìmẹ́ǹtì. so ẹ ẹ tẹlifóònù nọ́mbà yín fáwọn tó fẹ́ béèrè ẹ̀kúnrẹ́rẹ́ àlàyé sí lórí iṣẹ́ yìí. fóònù nọ́mbà wọn ni zero nine one three five triple zero three eight four lẹ́ẹ̀kan sí i zero nine one three five zero zero zero three eight four and uh, tí a bá dẹ̀ ra àwọn tó fẹ́ follow wọn tó fẹ́ lọ béèrè nǹkan lọ́wọ́ wọn náà lórí um, Instagram IG wọn ni surfaceking.ng so àwa àǹfààní tí wọ́n wà fáwọn tó jólólùfẹ́ tèmi bíi àwọn tẹ́ ẹ nífẹ̀ẹ́ làlá ẹ ti mọ̀ pé mi ní máa represent fún company tó jẹ́ pé ó máa bà orúkọ mi jẹ́ tó dẹ̀ máa bà hmm. career mi jẹ́ so tí àwọn olólùfẹ́ mi tẹ́ bá fẹ́ lọ service ọkọ̀ yín abẹ́fẹ́ lọ ṣe ní ọ̀dọ̀ service king ó máa ní code kan tèmi máa fún yín eh. so ìyẹn ó máa látòrí instagram mi ó máa ní àwọn bíi bóyá once in a month ni mo máa ṣe àwọn kíni live program yẹn màá fún wọn ní code tó bá ti mú un débẹ̀ ten percent ti dúró tó jẹ́ pé látọ̀dọ̀ ah. mi ló ti wá. kí ni instagram handle ti tiẹ̀ ń gbà yẹn. lala underscore dapò lala underscore dapò. wọn náà kọ kọ lẹ sínú let's talk about it let's talk about it with, with Yinka Ayefele and EOB. owó akademi suwite ilé ìtura ìgbàlódé ó dára ká sọ òwe èyí yàtọ̀ òtún mọ́ àyíká tó rẹwà o akademi suwite yàrá tó tutù mímímí sùnmẹ́kù tó gbàlá hotel reception wa. ọ̀rẹ́ wa ó mọ tó ti tó. àti massa chambers wa. ìgbádùn tí ó lẹ́lẹ́gbẹ́. ibẹ̀ ni màá lò ó. tábà ń ṣayẹyẹ tábà ń ṣàríyá. ọ̀gbun ò lẹ́lẹ́gbẹ́. tábà ń ṣayẹyẹ tábà ń ṣàríyá. ìfẹ́ sẹ́ńtà eyé mà tún ga. tábà ṣayẹyẹ tábà ń àyè ìgbọ́kọ̀ ń bẹ. tábà ṣayẹyẹ tábà ń àwọn tẹ̀ ló fi NCDC. ilé ìtura ìdàlódé. àrùn olè ráyè wọbẹ̀. ilé ìtura ìdàlódé. à ń fọwọ́ wa ká tó wọlé. ilé ìtura ìdàlódé. social distancing ń bẹ. ilé ìtura ìdàlódé. wearing no face mask ìyẹn ò dúró. ilé ìtura ìdàlódé. ọ̀sán-sámi road lawa. ilé ìtura ìdàlódé. òkè àdó nílùú ìbàdàn o. ilé ìtura ìdàlódé. academy suite. ilé ìtura ìdàlódé. ẹ ṣe olóore bàbá ìrìn àjò mímọ́ lọ sórílẹ̀-èdè Jordan pẹ̀lú ìránṣẹ́ Ọlọ́run alàyè Reverend and Reverend Mrs P.F. Ọwa ti ìjọ Christ Revival Miracle Center lọ́tẹ̀ yìí ògo Ọlọ́run Elédùmarè máa farahàn láyé onípòjìpò tó bá bá wa lọ sí Jordan ọ̀pọ̀ tó ti tẹ̀lé wa lọ ló ń ròyìn ayọ̀ láfi tí wọ́n ń pe gbogbo ọmọ Ọlọ́run láti darapọ̀ mọ́ wa nínú ìrìn àjò tí ń yí ayé ẹni padà níbi tí ó ti fojú kan odò Jọ́dánì tá a ti ṣèrìbọmi fún Jésù àyè tí kẹ̀kẹ́ iná ti gbé Èlíjà gòkè lọ àti ọ̀pọ̀lọpọ̀ àyè míì ta dárúkọ nínú Bíbélì ní ọjọ́ kejìlá oṣù kẹrin ọdún twenty twenty two you are therefore enjoined to be a part of this glorious holy pilgrimage to kingdom of Jordan as led by Reverend and Reverend Mrs. P.F. Owa Evangelist Ojuade and Pastor Seun Yewusi Oniwasu among others. For inquiries please visit Ufit Fly office Success House Seven Up Road Oluyale Main Estate Ring Road Ibadan or call zero seven zero six three three seven seven seven two nine. Ìrìnàjò ẹ̀mí lọ sórílẹ̀-èdè Jordan pẹ̀lú bàbá P.F. Owa àti ọ̀pọ̀ ọ̀pọ̀ ìránṣẹ́ ọlọ́run alàyè míì àjọ máa wà ń bẹ̀ ni. ṣẹ́gun tó bá tún wó kọ́lẹ̀ kan sí máa lé ẹ bọ́ta kí ni mo sọ. oníwà lé mi bọ́ta. bẹ́ẹ̀ni tó bá tún wú ikọ́ yẹn ní ẹ̀ẹ̀kan sí máa lé ẹ bọ́ta. ok. bọ̀dá fúlàní. sọ ní òyìnbó miss kọ ṣé mo rí kan sí. <laughs> good one nice one. jẹ́wọ́ jẹ́wọ́ ní bẹ́ẹ̀ di ẹ. èmi ní hàn ọ́lẹ́ mọ̀. jẹ́wọ́ ní bẹ́ẹ̀ di ẹ. on the twenty eight february twenty nine. twenty eight twenty eight mm. ok wà bá mi ń bẹ̀. bọ̀dá ẹ kúrọ̀ lẹ̀. ẹ kúrọ̀ lẹ̀ sá. kí lẹ ṣe fún fúlàní. mi ò ṣe nǹkan kan. ẹ sọ̀rọ̀ jáde nígbà tí ẹ bá jẹ́ nísìsiyìí báyìí ṣe christianity. mi ò ṣe nǹkan kan fún wọn sá ẹ tọ́mọ ọdún mélòó báyìí. Um, thirty two ni mí mo lọ sí thirty three sa. ẹ ti marry. ó kù díẹ̀ sa ẹni tí mo fẹ́ fẹ́ ní owó tí kùnlé ló ṣe fi mí sílẹ̀. Ah, ah. <laughs> kì í ṣe tiyín ni tó bá jẹ́ tiyín yóò dúró yóò dúró inú rírí mo ti ń sọ̀rọ̀. Um, tí wọ́n ti tán lọ London rí <laughs> ẹ máa sọ̀rọ̀ ọ̀rọ̀ tí ẹ ń ṣòní. nígbà wọn fi kiri gbin lómi àwọn kan sá lọ ìwọ o lè jìrọ̀ lára mi èmi ní hàn ọ́ lé mọ̀ èmi gò fi hàn pé wọn gbádùn lọ títí. ẹni ọ̀tàn ọ lọ London tí ọ̀padà fẹ́ ọ mọ́. àwọn tó sá lọ ńgbà tí wọn fi kèrègbè rán lómi. èmi ni màá sọ fún ìyàwó ẹ màá padà wá sọ fún ọ pé. màá sọ fún ìyàwó ẹ. mo dúpẹ́ lọ́wọ́ àwọn tó dúró ẹ ṣe ta lọ kí lọ́kàn o. bọ̀dà fúlàní ah sorry. ṣé nítorí ẹ̀ lẹ ṣe fi irun yín lẹ̀ tó ga. àwọn ah, ọ̀rọ̀ owó gẹ̀ irun mi ti máa ń wà ṣe bá ní a ṣe máa ṣe. ṣé ká fojú yín hàn síta. kò sí problem sir. ká gbé yín sórí facebook. ẹ fẹ́ ká yé rí yín ọ̀ya ṣe àsílẹ̀ yes. ọmọ ìpínlẹ̀ wo ni. ọmọ Akwa Ibom ni mí. ìbàdàn náà bí yín sí. àmọ́ ìbàdàn ni wọ́n bí mi sí. ǹdẹ̀ ǹdàm. àwọn pẹ́rẹ́ǹtì yín kọ́. bàbá ti ṣaláìsí ìyá nìkan ló ló kù lẹ́sìn ní ẹ láàbúrò abẹ́yìn làkọ́bí ni èmi là kọjú. iṣẹ́ kílẹ̀ ń ṣe tí ìjà báyìí fi ṣẹlẹ̀. well um, driver then distributor ni mí fún company mi. ẹ má dárúkọ company yẹn. ó yé mi sá so mo máa ń lọ sọ. ṣùgbọ́n àwọn òyìnbó ni àbí àwọn lebanese lebanon òyìnbó náà ni lebanese. àwọn wọn funfun òyìnbó ni aráfin gan èèbó ni. ọdún wo ni ìṣẹ̀lẹ̀ yìí ṣẹlẹ̀. Um, ọdún tó kọjá lọ ní sáà last year yìí. Eh? last year on the twenty first of June. ah kò tí ì pọ́dún kan. bẹ́ẹ̀ni sà pé pọ́dún kan sà. ìrìn àjò wo lẹ lọ ibo lẹ lọ. ah mo lọ sára ara àwọn ibì kan tá a ti ń supply láti lọ máa ń já ẹrù sílẹ̀. irú ẹrù wo lẹ máa ń já. Ah, building materials per se. okay. ní ọjọ́ náà àwọn glass tí wọ́n fi ń ṣe um, soundproof ni mo lọ já. Ja èmi àti kejì mi so nígbà tá à ń padà bọ̀ ni ìṣẹ̀lẹ̀ yìí ṣẹlẹ̀ sí mi lọ́jọ́ náà. níbo ni wọ́n ti dènà dè yín. àwọn àwọn tó mọ ọbẹ̀ dáadáa wọ́n ní ìtafàájì ni wọ́n pè bẹ́yẹn níjẹ̀bú òde ah, ní sá. ìtafàájì níjẹ̀bú òde bẹ́ẹ̀ ni táwa ti kọjá àjẹ̀bú Mushin ká tó dé jẹ̀bú òde. ìtafàájì ìtafàájì ṣé wọ́n wọ́n wọ́n wọ́n jáde láti inú igbó ni àbí wọ́n wọ́n fi nǹkan di ojú ọ̀nà. wọ́n jáde meanwhile wọ́n ti di ojú ọ̀nà àwa ṣe pé mọ́tò breakdown ni so mo ṣe ń sọ fún ìkejì mi pé ah ẹ wo ibi tí mọ́tò yìí wà breakdown sí mi tí ì sọ tán bá a kọ̀ ṣe irú wọn tí wọ́n ṣe ń jáde nìyẹn so kátó kátó fọ èmi tẹ eh, èyí tó ń bọ̀ ní ẹ̀gbẹ́ glass mi torí mo wà ń sẹ́rìn pé ah, ọ̀gá wetin dey happen kí n tó mọ̀ ó kọ̀ gbàdá yẹn lé glass yẹn ẹ mọ̀ ibi tí kejì mi ti rí pé ah na dem na dem na dem ó kọ̀ sábọ́lẹ̀ mọ́ ṣe àwọn yòókù ẹ̀ wá bẹ̀rẹ̀ sí ń bọ̀ àwọn kan ń yìnbọn sókè so ẹ mọ̀ ní commotion yẹn òru lẹ́rìn àbí mi tiẹ̀ mọ ibi tí mo lè bí òru lẹ́rìn àbọ̀sán ní ọwọ́ ìrọ̀lẹ́ bíi seven past seven mọ́tò mi ò kọjá ni ọ̀rẹ́ àti gbéra ní Port Harcourt ní bíi nine àárọ̀ ah. so mi tiẹ̀ ti sọ tán tí wọ́n ṣe bò wá nìyẹn left and right ah ìwọ Ọlọ́run kí mo ṣe fẹ́ ṣe ẹ mọ̀ seat belt mọ́ everything kò sí bí mo ṣe lè sáré òkà ara mi in fact ọrùn ni ohun tó ń fẹ́ ṣá mi o fẹ́ ṣayé lọ́rùn ni torí ó ṣàhìm pé kò ń ráyè gé mi dáadáa ẹ mọ instance bẹ́ẹ̀ kéèyàn dúró báyìí pé ṣáàdù kí ẹ mọ̀ so mo ṣáà try àti jọ́jẹ́ ibi tí mo ti manage pé kí àdáyé má bà mí bí àdáyé ṣe mú mi ní. lọ́wọ́ ló báyìí lọ́wọ́ ìṣègbè báyìí so àwọn mọ́tò dúró lẹ́yìn incident yẹn kó tó di pé àwọn rescue àwa wọ́n ṣàtún sá ọgbó padà. ṣé wọ́n rówó gbà lọ́wọ́ yín. owó gbà ń kọ́kàn nítọ́ ọlọ́run ti ní wọn ò tiẹ̀ bí wọn ò béèrè kankan. ọ̀dà ẹja fi ìṣẹ̀lẹ̀ yẹn lẹ̀ nígbà yẹn padà débi iṣẹ́ ńkọ́. mo wà lọ́sípítù fún oṣù méjì torí wọ́n ní láti kí um, kí ni wọ́n pe olórúkọ táwọn dókítà pè bí irin báyìí ni wọ́n fi jọwọ́ mi mú. ó wà ń bẹ̀rẹ̀ lọ́jọ́ náà wọ́n ti yọ wọ́n ti yọ ẹ̀ torí pé ọwọ́ ti ń jìnnà lọ so lẹ́yìn surgery lẹ́yìn surgery so ó ti pé mo ṣàwọn ń bẹ̀ fún oṣù méjì bí oṣù méjì ìgbà tí mo wá padà èmi tẹ̀ fẹ́ padà sí iṣẹ́ pé ah mi ò ọmọkùnrin ni mí mo ní láti ozu mi ò rẹ́ni tó tì mí lẹ́yìn ju ọlọ́run lọ ìyá mi ti ń dàgbà kì í ṣe ní èjì mi mi ò lè máa padà máa lọ bá wọn pé ah, ìyá ẹ fún mi jẹ fún mi mu so ń gbà máa padà débi iṣẹ́ ọ̀gá ní òun ò ṣe iléeṣẹ́ torí mi sọ pé mò ń disturb òun pé kí n má wá sí ọ́fíìsì òun ah, báwo lẹ ṣe ṣe kí n survive pẹ̀lú condition yìí lọ́rọ̀ kan náà lọ́rọ̀ kan láti gbà ẹ́ tí n bá try àti rí wọn wọn ò ń fẹ́ kí n rí wọn mo ti send message darí lórí whatsapp mo ti send mo ti pèpè tí n bá ń pè wọn lè gbé call mi so ìgbà tí mo ti sá kiri tí ò sí bí mo ṣe fẹ́ ṣe é ni mo wá bá ọ̀rẹ́ mi yìí àwọn náà mọ bí ìgbà tí mo ṣe kúrò lọ́sítà àwọn náà rọwọ́ mi ọwọ́ yẹn wú gan tẹ́lẹ̀ bọ̀ mo dúpẹ́ lọ́wọ́ ọlọ́run ọlọ́run náà ti gbàkóso pé ọwọ́ yẹn tún ṣì wà nọ́mà. ṣé ẹ lè fọwọ́ yẹn di nǹkan mú. ah ó ṣòro díẹ̀ torí àwọn doctor in fact ní discharge letter tí wọ́n fún mi wọ́n ní kí wọ́n recommend pé kí n lọ fún physiotherapy tí mo dẹ̀ ṣàlàyé. ẹ tí ì lè bẹ̀rẹ̀ physiotherapy kankan. Ah, mo tẹ bẹ̀rẹ̀ àmọ́ owó ni ò jẹ́ kí n lè continue àtowó ọkọ̀. ẹ ó yẹ kí lè ṣe yín sì máa fún yín lówó àbí wọn ò fi yín síbì kan bẹ̀ ni. wọn ò fi mí síbì kan sàn. wọ́n tilẹ̀kùn mọ́ yín wọn ò jẹ́ kẹ́ wọlé mọ́. wọn ò jẹ́ kí n rọ̀gà ọ̀gá lòun fẹ́ rí mi fún ni yín àbí. bẹ́ẹ̀ni casual casual sub ni mo káṣù àyàn ni gbogbo kẹsì parí sí bóyá tá a bá rí àwọn lọ́ọ̀yà tí wọ́n lè là wá lọ́yẹ̀ lórí ẹni bá ṣiṣẹ́ káṣù lọ́dọ̀ àwọn bóyá àwọn èèyàn wa. ẹ má bínú sà um, kó tó di pé mo bẹ̀rẹ̀ káṣù àyàn wọ́n ti máa ń pè mí tẹ́lẹ̀tẹ́lẹ̀ látẹ̀yìnwá ìgbà tí wọ́n sì wọ́n ti ó dàbí pé dírẹ́bà wọn fi wọ́n sílẹ̀ mi ò mọ ohun tó ṣẹlẹ̀ ń gbà yẹn so wọ́n máa ń pè mí lẹ́ẹ̀kọ̀ọ̀kan gbà yẹn pé tí wọ́n bá ní trip bẹ́ẹ̀ bíi Èkó Abuja Port Harcourt bẹ́ẹ̀ yẹn in fact Anambra so irú airport tí wọ́n kọ́ sí Anambra èmi yìí mo ń bá wọn supply ibẹ̀ kó tó di pé tọ́wà control tọ́wà wọn so lẹ́yìn ìgbà yẹn wọ́n ṣe wàá gbà yín wọlé wọ́n ṣe wàá gbà mí wọlé pé ok o pé tó bá fi tó oṣù mélòó ni wọ́n fi tọ́jú yín. Um, ká ṣàsọpọ̀ oṣù bíi méjì sí mẹ́ta náà fi tọ́jú yín àwọn wọn sì sanwó hospital. àwọn lọ sanwó hospital. nígbà tára yín yá táwọn padà fún yín nǹkan kan wọn fún yín ní compensation. nípa ara mi ò tí ì yà tán sà. tí wọ́n fi ra fi yín lẹ̀. torí ìgbà yẹn mo ní láti máa máa rìpọ́ọ̀tì sí hospital níjẹ̀bú òde owó ara mi ni mo fi ń sanwó lọ láti ìbàdàn bíi àtàwọn aláàánú mi irú ẹ̀gbọ́n tó dúró yìí kò sígbà tí n bá lọ bá wọn pé ẹ̀gbọ́n ẹ jọ̀ọ́ ràn mí lọ́wọ́ dókítà ní kí n wálé ìgbà míì tí wọ́n bá ní ìgbà míì àtún lọ bá àwọn aráàdúgbò ẹ jọ̀ọ́ so mo ṣàṣe manage ṣe salary lẹ́yìn gbà àbí per àbí per week. well salary then tí n bá ti lọ fún tọ̀ bẹ́ẹ̀ fún supply mo wà entitled sí allowance tí wọ́n pè ní night allowance bíi night allowance ni wọ́n pè so. <sighs> kí la lè ṣe. ẹ jẹ́ káwọn tó ń gbọ́ wa ń lé làwa lọ́yẹ̀ lórí ẹ̀. ayé tọ́tọ́ ayé tọ́tọ́. talk about it. Let's talk about it with, with Yinka, Aifale, and EOB. Corruption in any form, like misuse of public fund, fraud, or bribery, is a major obstacle to economic development and good governance. Thus, it must be curbed. Oyo State Anti Corruption Agency, Oyaka, is calling on us all to join hands with her to make Oyo State free of corrupt practices by sending in petitions, and they shall be treated with total confidentiality. Submit your petitions to the following Oyaka offices Oyaka Head Office at quarter 473, Fajimi Street, Agodi GRA. Way, Ibadan. Owode Union Bank Building, Owode Oyo. Number 12, Tokataya Street, Tara area, Ogumosho. Opposite VIO office, Niwerua Ibadan Road. Akpenite, number 7, Fowewe Street. Opposite Fowewe Islamic School, Shaki. Oyaka website is www.oyaka.ng. For Oyo State to grow, we, we must speak out to, to fight, fight corruption. corruption. This message is from the Oyo State Anti Corruption Agency, Oyaka. bàbá kórèdé o ẹ jẹ́ àtẹ́wọ́ àdúrà. àdúrà gbogbo dípò jìpẹ̀dá tún máa gbà ká lè fi tẹsítímọ́lì yọrí gbogbo oṣù tó kù nínú ọdún twenty twenty two yìí tó bá wá rí bẹ́ẹ̀ ẹ jẹ́ kájọ dìde fúyà láti pàdé Jésù oníṣẹ́ ìyanu lálẹ́ Tuesday tó ń bọ̀ yìí níbi àkẹ́ṣe ìpàdé àdúrà òru ìdáhùn àdúrà night of answer prayer níjọ Christ Apostolic Church Canaan land Ìlúpéjú estate Àkóbọ̀ Ìbàdàn alẹ́ Tuesday tó ń bọ̀ yìí gangan ni Tuesday eight February twenty twenty two aago mọ́kànlá alẹ́ títí di àfẹ̀júmọ́ ọjọ́ kejìlá fún mi àbálọ́ọ̀lù sọ̀rọ̀ tẹsítímọ́lì èmi pẹ̀lú ẹ̀ dájú àwọn ìránṣẹ́ ọlọ́run alàyè àti olórí ẹ̀mí tí ọlọ́run máa lò pastor david ọlájídé ds àkóbọ̀ pastor rotimi olóòjò ds maya ìkòròdú obisola akíkóyè kónẹ́sítò ló máa kọrin ẹ̀mí wòlíì olókìkí àgbáyé ni prophet and evangelist ezekiah olúbóyè ọládèjì jp baba kenaland general evangelist cac worldwide máa wà níbẹ̀ kánsẹ́lì dẹ̀ tún máa wà fún gbogbo ẹni tó bá wá àdúrà àti ẹ̀ náà fẹ́ gbà báyìí láti rẹ́rìn ayọ̀ jẹ́ tuesday eight february ọdún yìí aago mọ́kànlá ni la ó bẹ̀rẹ̀ estate àkóbọ̀ ìbàdàn ire ayọ̀ tí jésù kódà dálẹ̀ nínú oṣù yìí a máa nípìn bẹ̀ lórúkọ Jésù. wọ́n gba driver's license yín. driver's license mi dání sá wọ́n ní àwọn insurance fẹ́ rí. wọ́n fẹ́ rí ó túmọ̀ sí wípé eh, wọ́n ṣe insurance fún yín bẹ́ẹ̀ bóyá wọ́n insure gbogbo àwọn staffs wọn. wọ́n insure possibility èmi ò mọ̀ ọtí nígbà tí ìṣẹ̀lẹ̀ yìí ṣẹlẹ̀ lèmi tó wá mọ̀ ti oní insurance kò ń ṣe insurance yẹn so but gẹ́gẹ́ bí wọ́n ṣe ṣàlàyé fún mi wọ́n ní àwọn insurance làwọn fẹ́ rí bí in fact fọ́tò mi fídíò everything bó ṣe ṣẹlẹ̀ nítorí gbà tí mo wà lọ́spítù àwọn kan wọ́n yà mí fídíò bọ́wọ́ yẹn tẹ́ bá rí fídíò yẹn in fact ọlọ́run ba ló ṣàdúró tì mí torí àwọn doctors kan sọ pé ọlọ́run wà lẹ́yìn mi if not pé. ó yẹ kọ́wọ́ kékeré yẹn gé kúrò ń bẹ́ẹ̀ pé ká ló kan mm. ìyọ̀rùn ọwọ́ yìí tán mm. pé kò sọ́gbẹ̀ wọ́n máa gé kúrò pé wọ́n máa amputate ọwọ́ mi. Mm. so meanwhile ìgbà tó wá di pé àwọn oní insurance kò ṣe insurance yẹn wọ́n á gba driver's license mi wọ́n ní kí n fíò fún ọ mo fíò mo dẹ̀ submit ẹ̀ fún wọn so ìwọ̀n tí mo máa gbọ́ but bí mo ṣe wá ń gbọ́ lẹ́yìn lẹ́yìn ìgbà tí mo wá tẹ̀ ń padà lọ síbẹ̀ pé mo fẹ́ ṣiṣẹ́ o pé mi ò mind as in pé ọkùnrin pé mi kò fẹ́ wà lazy so mo á ń gbọ́ pé àwọn insurance iṣẹ́ tù wọ́n bí mo ṣe gbọ́ o mi ò mọ̀ o but bí mo ṣe gbọ́ nìyẹn then as at last year um, last month ẹjọ má bínú mo nípa pé mo ń fẹ́ nǹkan láti ṣe mo ní láti lọ bá ẹ̀gbọ́n bí ọ̀rẹ́ mi yìí pé à pé tí n bá tiẹ̀ rí ibi tí mo ti lè get loan pé kí n tiẹ̀ get àwọn bíi Corolla kékeré bíi Uber yìí. ṣé ẹ lè fọwọ́ yìí drive ni. Ah, ọwọ́ tí ò tí ì ṣe kínní ah, ẹ máa lọ́wọ́ kan <laughs> ẹ̀ ń tó lọ́wọ́ méjì gan-an à ń fàdúrà sí i èmi ìbá ní bóyá kọ́kọ́ kẹ́kọ́ gbárùkù tí kọ́wọ́ yín wà òkè tó rọ́wọ́ yìí tó ń ṣó ti ń control dáadáa òun náà lè wo yìí sá jù báyìí mi tí lè ah. gbogbo eh, ọrùn báyìí wọ́n mọ àwọn ayàfẹ́tọ̀ ọmọnìyàn. hello sir. Akim karim súnmọ́ bí. karim máa bọ̀. tí o lè bá wa help orúkọ yín sá. adémọlá gbẹngà. ok kí lè lè bá wa ṣe sọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí. kí lè dárúkọ kọ́ńpì yẹn kí ah, lè dárúkọ ah, kọ́ńpì yẹn. àti lè dárúkọ kọ́ńpì ọ̀dà wa. Hello. ẹ jẹ́ káwọn tó bá ní tí a lè ṣe sọ̀rọ̀ yìí pè wá a sì fẹ́ rọ̀ yín pé ẹ máa kúrò lẹ́gbẹ̀ẹ́ rédíò yín ó ti yé yín sà. hello hello sà. Báyọ̀ Adékànmí lórúkọ mi ẹ bá wa dá sí. ẹ bá wa dó ti ọmọ yẹn dáadáa ẹ bá dó ti dáadáa yálà àwọn kọ̀ọ̀dá yẹn kì í sì ti wá yìí lóyún àkìlódé àtòyí tí wọ́n dá nàìjíríà lẹ́ni ẹjọ́ ẹtù ọlọ́run ohunkóhun táwọn ẹ̀kọ́ lè ṣe láti ran ọ̀gbẹ́ni lọ́wọ́ kọ́ ràn lọ́wọ́ o ìyá yìí pọ̀ ju gbọ́dọ̀ jẹ́ gbé o lára pẹ̀lú yàn God bless you bẹ̀lẹ̀ràn arìnrìnlẹ̀ inú hello. hello. ya ẹ kúrọ̀lẹ́ akínú sọ̀rọ̀ nǹkan tó yẹ káwọn labour ṣe ó yẹ kí wọ́n rí sí mi tí àwọn oh, lebanese tó ń fìyà ń jẹ most of àwọn èèyàn tí wọ́n wá ń ṣiṣẹ́ lọ́dọ̀ wọn àwọn èèyàn máa lọ ṣiṣẹ́ láti àárọ̀ di alẹ́ one thousand naira ni wọ́n máa san tí wọ́n bá tún ń ṣèṣe níbẹ̀ wọ́n á lé wọn dànù hmm. ó ní nǹkan tó ṣẹlẹ̀ sí ọ̀gbẹ́ni yìí bẹ́ẹ̀ dẹ̀ rí àwọn ilé wọn máa gba owó àbẹ̀tẹ́lẹ̀ lọ́wọ́ wọn kọ́lọ̀ mi ò mọ bó ṣe jẹ́ ọ̀pọ̀ ọ̀tá mi nǹkan tó yẹ kán wa jà fún mi lebanese wọ́n ṣe ń fìyà ń jẹ ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn wa níbi iṣẹ́ wọn òun náà tún ní nǹkan tó ṣẹlẹ̀ sí nǹkan míì náà nàtàwọn máa sọ ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ló ti gé lọ. Hmm. hello hello hello hello. jákò lórí babari ayé gba pẹ̀lẹ́ o. bàbá rí ajàfọ́ ẹ̀tọ́ ọmọnìyàn tí wọ́n lè bá wa rí nǹkan ṣe sí i ẹ lè pè wá sórí zero eight zero nine three three three one zero five nine <laughs> zero eight zero nine three three three one zero five nine ẹ kàn send text message sí wa ká gbé ìgbésẹ̀ lórí bá a ṣe lè ran arákùnrin lọ́wọ́ ẹ ṣeun. íńtánẹ́ẹ̀tì a máa ń gbádùn ètò kan gbà yẹn tá à ń pè ní bàbá fìkà sínú. bàbá fìkà. bàbá fìkà sínú fìkà sínú fìkà. Hmm. ẹ kúrọ̀lẹ́ bọ̀dá. ẹ kúrọ̀lẹ́ sà. orúkọ yín àti iléeṣẹ́ tẹ wá ṣojú fún. ẹ orúkọ mi ni Abdulrasaq Abdulgani Mr. gra. Abdulrasaq mr gra Agidigbo number one. òyìnbó náà wà what do you mean you know eob <laughs> kí ló máa sọ̀rọ̀ yellow man <laughs> yellow man kí ni mo fi para mi <laughs> eh, black black polish black polish black polish ká fi ń kun bàtà. bẹ́ẹ̀ni mo ń ṣojú iléeṣẹ́ TNM Media Academy iléeṣẹ́ tí Ọlọ́run gbé kalẹ̀ láti ọwọ́ mi níbi tí Ọlọ́run ti ń jẹ́ ká máa kọ́ àwọn èèyàn tí wọ́n ní ẹ̀bùn láti gbóhùnsáfẹ́fẹ́. E Hmm. two thousand and three lọ́lọ́run ọba ti ràn wá lọ́wọ́ tá a ti bẹ̀rẹ̀ sí kọ́ àwọn èèyàn bá a ṣe ń gbóhùnsáfẹ́fẹ́ bá a ṣe ń ṣe mídíà torí pé yóò yà yín lẹ́nu pé bọ́mọ bá lọ sáwọn iléèwé kan uh, ó lọ yunifásitì yà yunifásitì dá o ṣùgbọ́n polytechnic dá ṣùgbọ́n ọmọ míì kò ní ní practical experience eléyìí tó nílò gẹ́gẹ́ bí broadcast journalist téèyàn ò bá dẹ̀ ní bó bá dé Fresh FM tó lóun fẹ́ ṣiṣẹ́ gan. kò lè wọlé. sàtífíkẹ́ẹ̀tì kọ́ ni bọ̀dá yín kó béèrè lọ́wọ́ ẹ̀ audition òun kọ̀ọ̀kan ni ẹ fi sẹ́yìn microphone ẹ jẹ́ kó ṣe audition. Mm. ìdí nìyẹn tó fi jẹ́ wípé Ọlọ́run fi gbé iléeṣẹ́ TNM Media Academy kalẹ̀ níbi tá a ti ń kọ́ àwọn broadcast journalist Ọlọ́run dẹ̀ ti lò wá fún ogun lọ́gọ̀ ọ̀pọ̀lọpọ̀ èèyàn tá a ti ń kọ́ wọn tó dẹ̀ jẹ́ pé àwọn náà di ògbóǹtarìgì agbóhùnsáfẹ́fẹ́ ní TNM it's 100% practical training a fi ẹ́ sí ya máa ṣe jẹ́ a máa wò not just theory iléeṣẹ́ ìwádìí ni the first government approved media academy ní gbogbo ìpínlẹ̀ ọ̀yọ́ i just want to be moderate though uh, I know of Lagos, but for other southwestern states, if I say TNM is the number one, eh, mi rò pé mo so asoju. ṣùgbọ́n let me be moderate pé nípínlẹ̀ Ọ̀yọ́ yìí o TNM Media Academy nílé iṣẹ́ eléyìí tí ìjọba kọ́kọ́ bu ohun tẹ̀ lò lára àwọn nǹkan tá à ń ṣe ni wípé tí a bá rí ẹ̀bùn lára ọmọ à á dìvẹ́lọ̀pù ẹ̀ fún un torí pé ìwé mímọ́ ní ẹ̀bùn rẹ yóò lànà fún ọ hmm. ìwọ dẹ̀ jókòó láàrin àwọn lọ́balọ́ba ẹ̀jọ̀ tọwọ́bọ̀wọ́ lára àwọn àǹfààní tó tún wà ń bí gbàtà bẹ̀rẹ̀ online radio fresh fm hmm. kò tí ì di fresh fm gbà yẹn so tnm náà ní online radio níbi tí àwọn ọmọ tí wọ́n ti ń ṣe practical training tí a ti kọ́ wọn báwo la ṣe ń ṣe jingle báwo la ṣe ní customer relations management how do we manage our clients àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ àwọn tó dẹ̀ jẹ́ olùkọ́ níbẹ̀ ọ̀kan lára wọn ni mí tó dẹ̀ jẹ́ pé gbẹ́nu ẹ̀ sàn kò sí fún GRA tá a bá ń sọ̀rọ̀ nípa broadcast journalism. káyọ̀pín hmm. bẹ̀rẹ̀ kò hype o kò hype o mo ní hype ń bẹ̀rẹ̀ kò hype o. à ń tà àmọ́lá àmọ́lá téèyàn ó wá ṣiṣẹ́ pẹ̀lú Yínká Ayéfẹ́lẹ́ tí ìbá ṣe pé bóyá yẹ àà ra Yínká. o fògùn wọlé gbàdá ni o <laughs> fògùn mú wálé. irọ́ ọ̀yọ́ mú wọlé. o fògùn mú wálé. tíra lọ lò fún mi. <laughs> bẹ́ẹ̀ àwọn míì náà eh, ẹni tó jẹ́ deputy provost is a PhD holder and then ní àwọn other tutors tí wọ́n hmm. sound dáadáa. tí wọ́n mọ̀ nípa iṣẹ́ yìí dáadáa. bẹ́ẹ̀ sà bẹ́ẹ̀ni àwọn nǹkan tí à ń kọ́ ní TNM ní yàtọ̀ fún broadcast journalism ẹni tó bá tó nífẹ̀ẹ́ fún acting irú tàwọn ti làlá yẹn a ti bẹ̀rẹ̀ yẹn láti last diet tó dẹ̀ jẹ́ pé a ní àjọṣepọ̀ pẹ̀lú àwọn tí wọ́n ń ṣe eré orí ìtàgé. ọ̀dà tí èèyàn bá wá kọ́ṣẹ́ lọ́dọ̀ yín ṣé assurance wà pé ẹ bá wá bí tí ó ti rí iṣẹ́. ẹ fi síbì kan ṣé ẹ fi síbì kan. ẹ ṣe àdúpẹ́ lọ́wọ́ ọlọ́run lára àwọn tí ọlọ́run ti ti ọwọ́ wa kọ́ tabaka ẹni èjì ẹ̀ta bíi mẹ́ta mẹ́rin wà Fresh FM. Ah, ah, ẹ jẹ ẹ dé o ẹ dé o. ṣé rọ ni bọ̀dá yínká ni. ẹ dákọ ẹ dákọ kì í ṣe rọ ẹ dákọ kì í ṣe rọ. Ah, ebo ló wá ṣe àpíárànsẹ ọ̀dẹ̀ ní sùúrù ṣé ìjọ dálẹ̀ ni. ọ̀rẹ́ mi ní yóò fi ó mọ̀. Uh, overhyping àwọn wo ni mẹ́tẹ̀ẹ̀ta tó da tó page one page one kọjá lára rẹ page one ó kọjá kọ́ hmm. ó jókòó tó tẹ̀wé lẹ́nu ọmọ mi ni Saheed saheed dodododo <laughs> mr sport. Ah, ibẹ̀ mọ̀ ọmọ mi ni. ọ̀dọ̀ yẹn náà ló ti kọ́ sẹ́. ọ̀dọ̀ wa ló ti kọ́. tatún ni. akínwálé fasasi ọ̀tán ṣúgà àti ìjà ìyẹn ti fresh fm bẹ́ẹ̀ ló ṣe wà káàkiri radio stations. ọ̀dọ̀ yín làwọn mẹ́tẹ̀ẹ̀ta yẹn ti kọ́ṣẹ́. bẹ́ẹ̀ ni sá jesus ẹ̀rí péjọ kan wà tí mo wá kí yín mo ní mo dúpẹ́ lọ́wọ́ yín pé pé àwọn ọmọ tí ọlọ́run ti ọwọ́ wa kọ́ ẹ gbìyànjú ẹ dẹ̀ jẹ́ kí ògo wọn bú jáde mo ṣàdúrà fún yín púpọ̀ njọ́ yẹn so bẹ́ẹ̀ ló ṣe wà káàkiri radio stations mm. ọmọ tó bá wá ṣe dáadáa ọ̀pọ̀lọpọ̀ radio station tí rédíò tó ti pọ̀ ń sẹ́yìn ni mm. wọ́n mọ̀ ń wá bá mi pé Mr. GRA ẹ jọ̀ọ́ a ní ìdáwọ́ ọmọ a ní ìdáwọn ọmọ tó gbójú tó gbóhùn tó yà tó lè ṣe. torí bíbẹ̀ rán rẹ̀ǹtì kẹ̀kẹ́ lọ́dọ̀ wa. Mm. Eh, eh, kẹsẹ̀ fún yẹn mi o eh, kẹ̀kẹ́ wo bọ̀dá ah, kẹ̀kẹ́ wo mọ̀ rẹ̀ǹtì àbáyé wa. àbọ̀ bàtà rẹ̀ ẹjọ́ máa fa èmi ó sì bẹ́ẹ̀ tí n wo fóònù. wọ́n máa wo fóònù sálárì ẹ̀ ni ó jẹ́ ọmọ fún wo fóònù. ọ̀dà àwọn nọ́mbà sí. téèyàn bá fẹ́ no no no ẹ má ti lọ bí nọ́mbà téèyàn bá fẹ́ darapọ̀ mọ́ yín bo gan ni skul yẹn wà àti pé oṣù mélòó ọ̀sẹ̀ mélòó báwo ló ṣe máa pẹ́ tó téèyàn bá wá ṣe tán ṣé kò wá wọ́n pẹ̀lú tó wà lóde yìí. CNN Media Academy wà ní ajakini Kingsway Building adójúkọ Radio Nigeria ní Dùgbẹ̀ ńbàdàn ibi tá a wà nìyẹn kò wọ́n torí pé gbà tá a bẹ̀rẹ̀ gan two thousand and three tá a kọ́kọ́ kọ́mọ àkọ́kọ́ ẹ̀ kọ́lé ni kì í ṣe pé à ń gbowó à ń ṣe nǹkan kan nígbà yẹn ni hmm. à ń wò pé no ntọ́lọ́ ń fi rẹ́mi lélẹ́yìí o àtòrìṣe kò wọ́n rárá. ọjọ́ ńlá torí ṣe ti ṣe tán. <laughs> oṣù mẹ́rin oh, <laughs> oṣù mẹ́rin òun ni èèyàn fi kọ́ ọ̀sẹ̀ mẹ́tàlá òun ni ètò yẹn ìkọ́ni lẹ́yìn yẹn à ṣe exam tó dẹ̀ jẹ́ pé ìpínlẹ̀ Ọ̀yọ́ state government agency tó wà ní in charge àwọn náà wọ́n á wá wọ́n á wo bá a ṣe ń ṣèdánwò ìpele méjì wà ní we have basic and we have advanced eléyìí tá a máa ṣàlàyé fún wọn tí wọ́n bá wá ní ẹ̀kúnrẹ́rẹ́ full time wà part time wà nísìnyí báyìí a wá ní hostel accommodation okay. fún àwọn tó bá jẹ́ pé wọn ò sí ń bàdàn àbọ̀ wà ń bàdàn ibi tán ń gbé ó jìnnà there is hostel accommodation. bọ̀dá nọ́mbà yín ló kù. yes zero eight one twenty two twenty two seventeen forty nine. lẹ́ẹ̀kan sí. zero eight one twenty two twenty two seventeen forty nine ẹ wá lè pe mr gra náà èmi náà mo ní méjèèjì o wà lè kó méjì ọwọ́ zero eight zero three five two six seven nine seven seven lẹ́ẹ̀kan sí zero eight zero three five two six seven nine seven seven alaji ẹ ma ti jẹ gbéra ẹ gbéra ẹ registration ó ah. my hand ìgbà wo ni registration bẹ̀rẹ̀. ó ti bẹ̀rẹ̀ láti February one ó dẹ̀ máa hẹ̀ ní February twenty eight a máa ṣe matriculation ní March five lágbára Ọlọ́run. ọ̀ya ẹ dìde Alhaji ẹ dìde ẹ dìde ẹ dìde ẹ bá ń pe OPC ẹ gba bàtà ẹ gba abata. ẹ. Let's talk about it let's talk about it with, with Yinka Ayefele and EOB. Something huge is coming to your screen. It's back, bigger and even better. the second edition of the first real estate and housing reality TV show, Tush My Apartment, is back. You can now participate with only 200 naira. Yes, you have that right. Log on to www.tushmyapartments.com and register for this life-changing show. Registration ends 31st of March 2022. For sponsorship and inquiries, please call Adedayo on 81 822 or 090-111-22200. Terms and conditions apply. Tush My Apartment. Putting smiles on faces.

ṣé ká torí àwọn onílẹ̀ bẹ̀rẹ̀ àbí ká sọ àrò àwọn onílẹ̀ díjọ́ mẹ́jọ. Ah, ibo nílẹ̀ kan ló jókòó yìí. Ah, kọ́mọ́nà kí bóyá fẹ́ ba bísíǹsì eh, eh, eh, ohun tó wà nílẹ̀ là ń sọ ẹ ní bínú ni. ẹ ní bínú ọ̀pọ̀lọpọ̀ àwọn tó ń lọ orí rédíò káàkiri lọ polówó ilẹ̀ ìròyìn tí wọ́n ń padà mú bá wa kò dùn mọ́ wa ń nú. Hmm. àwọn kan fàtẹ̀ránṣẹ́ ránṣẹ́ láti òkè òkun láti ìlú òyìnbó yìí pé àwọn gbọ́ ìkéde wọ́n gbọ́ ìpolówó ẹ wá ralẹ̀ làwọn sì wòye pé ah, ilé làbọ̀ sinmi oko ńlá wọn ṣe ní káwọn rà á lẹ̀ ṣùgbọ́n àṣẹ̀wá àṣẹ̀bá àwọn tó ra lẹ̀ tó wà lókè òkun tí wọ́n ní kí mọ̀lẹ́bí wọn lọ bá wọn wò ó ibi tó fi hàn wọ́n tẹ́lẹ̀ ọ̀tọ̀ ibi tí wọ́n wá ní kí lọ gbà sí ọ̀tọ̀ kí ló dé tó ń rí bẹ́ẹ̀ ǹjẹ́ ó yẹ kó rí bẹ́ẹ̀. ọ̀pọ̀lọpọ̀ ẹ̀yin tẹ̀ ń talẹ̀ ló jẹ́ pé ẹ ti gba owó julẹ̀ tó wà nílẹ̀ lọ. ẹ gbowó kọjá ẹlòmíì ò tiẹ̀ wá nílẹ̀. bówó ṣe ń wọlé kẹ̀tíkẹ̀tí. ẹ ẹ máa ní kàn kàn máa dáwó díẹ̀díẹ̀ ẹ máa sanwó díẹ̀díẹ̀ owó tán bá san díẹ̀díẹ̀ lẹ́lòmíì á ṣẹ̀ṣẹ̀ wá lọ fi ra lẹ̀ ilẹ̀ tó ní lọ́kàn pé òun á rà ó lè mú wọn lọ bẹ̀ ẹ aníṣẹ́ rí láti ibi bíbí yìí ibi bí ọ̀pẹ yẹn ṣe wo ọ̀pẹ ọ̀pẹ no ọ̀pẹ tó wà lẹ eléyìí tọpẹ mu tínámù ikọ ṣe ẹ wo ẹ̀yìn ẹ àwa la nílẹ̀ yẹn débẹ̀ ọ̀pẹ tí ń sohun ṣe wo bí apá bíbá yìí ṣe wo igi tó dàbí ọ̀gẹ̀dẹ̀ wà yẹn no kò débi ọ̀gẹ̀dẹ̀ yẹn kò sí débi ọ̀gẹ̀dẹ̀ kò débi ọ̀gẹ̀dẹ̀ yẹn tẹ bá kọjá sísàlẹ̀ díẹ̀ bẹ́ẹ̀ yẹn ẹ wo bí ọparun yẹn ibi mm. ọparun tí ò kọ yẹn mm. ibẹ̀ nílẹ̀ wá dé ṣùgbọ́n ṣe rí láti ibi tó fi já bí odò yẹn mm. ibi odò yẹn ibẹ̀ ni boundary ibẹ̀ ni boundary mm-hmm. wọ́n ṣe àdàrúmọ̀ yẹn wọ́n ṣe àdàrúmọ̀ yẹn lójú. ṣe rí kinní yẹn ó pọ̀. Ah, ẹ̀yin náà máa pọ̀ pọ̀. ẹ ní kí lorúkọ tí yín ilé iṣẹ́ wo lẹ́yìn ń ṣojú kí lẹ́yìn ṣe. orúkọ mi ni Bankole Olúwafẹ́mi. ẹ̀yin Bankole ni. Mm-hmm. ok. <laughs> tí mo jẹ́ aṣojú fún ilé iṣẹ́ BFM integrated concept tí a ṣe agbátẹrù BFM estate ní ìpínlẹ̀ Ọ̀ṣun wa ní ìpínlẹ̀ Ọ̀yọ́ ń bí nìbàdàn a dẹ̀ tún ní ní ìpínlẹ̀ Ọ̀ṣun ní Òṣogbo ṣe rí ọ̀rọ̀ tẹ́ sọ ó jẹ́ nǹkan tí ó pọ̀ lọ́pọ̀lọpọ̀. ṣé bẹ́ẹ̀ ló rí. bẹ́ẹ̀ ló rí because ọ̀pọ̀lọpọ̀ iléeṣẹ́ ló pọ̀ tó ti wọ iṣẹ́ yìí ṣe rí àwọn ẹlòmíín wà tó jẹ́ wípé wọn ò mọ̀ pa ilẹ̀ ẹlòmíín wà tó jẹ́ pé nǹkan tó fẹ́ ṣe jìbìtì ló fi lu àwọn hmm, hmm. kò ń ṣe pé tọ́ iṣẹ́ rí iléeṣẹ́ mi wà tó lè sọ pé ẹ ẹ wá ra lẹ̀ ẹ kọ́kọ́ san five thousand ètò kù kẹ́ máa san díẹ̀díẹ̀ ẹlòmíì ọdún ò lè fẹ́ san five thousand kẹ́ tó san owó ilẹ̀ one million ìyẹn jìbìtì ni for the next five years ẹni yẹn sì wà lórí ẹ̀ tó ń san nǹkan tó máa ń sọ wá ń ṣẹlẹ̀ ni wípé. wọ́n tiẹ̀ ní ọgbọ́n kan tún wà pé ẹ ti tọwọ́ bọ fọ́ọ̀mù kan tẹ́ ẹ̀ ní mọ̀ pé tí ó bá yá tẹ́ ẹ lẹ́ẹ̀ralẹ̀ mọ́ tẹ́ ẹ lè kọ̀ntínù láti tẹ̀síwájú láti ralẹ̀ yìí sixty percent owó tẹ́ ẹ ti san sẹ́yìn nìkan lẹ́ẹ̀rí gbà o. ṣé tí wàá rí nǹkan tí wọ́n tún máa ń wá ṣe tó tún fẹ́ jọ bẹ́ẹ̀ ni wípé ilé àwọn iléeṣẹ́ mi wà tó jẹ́ pé wọ́n á ní kẹwàá ara sẹ́rí there is difference between farmland mm-hmm. and residential land sẹ́rí mhm. most àwọn iléeṣẹ́ tó ń ṣe irú iṣẹ́ wa yìí farmland làwọn ẹlòmíì ta. farmland náà ń pè ní ẹ́stéètì. farmland ni yóò padà dìlú náà létà. ṣé wàá yóò wá da kọ́sọ̀ òótọ́ láti kọ́sọ̀ òótọ́ ẹ̀ ṣe ilẹ̀ oko ni o ilẹ̀ yìí o mo fẹ́ filẹ̀ for the next ten years fifteen years twenty years àbí mo rà á fún ọmọ mi tọmọ mi bá hmm. dàgbà àìrí nǹkan bá hmm. kó tó di pé kọ́mọ tó ṣetán ní yunifásitì ibi á ti dìlú hmm. but ẹni tó wá ralẹ̀ tó jẹ́ wípé ó fẹ́ kọ́ lẹ́sẹ̀ kẹsẹ̀. ọmọ ọdún fifty five years tẹ́ ẹ wá ní fúláwá lọ fi ọ̀nà express hàn. ẹ máa rí i pé wọ́n lọ wọ́n sàn ní àfẹ́ débẹ̀ àfẹ́ débẹ̀ wọn ò kí n sọ location yẹn. ẹ ní kò ju three minutes ojú títì oh, ẹ wà á máa wọgbó lọ ẹ máa wọgbó lọ èmi ìtúwọ́ àtọ̀ tó máa ń ṣe ni pé ẹlòmíì àsanwó ilẹ̀ tán èyí ìwé ilẹ̀ wọn ní fún mhm. èyí ilẹ̀ gan wọn tún ní fún wọn á tún ní kó lọ mú ànádà owó wa times two owó ilẹ̀. kọ́mọ́dà yẹn ah. pẹ̀lú tiyín gan dùn ilẹ̀ tiyín bó lẹ́yìn ṣe fẹ́ ṣe. sẹ́rí nílé iṣẹ́ ti wa fáwọn hmm. tó ti mọ̀ wá. lẹ́nu yín ń dùn báyìí. ní ìpínlẹ̀ ọ̀ṣun níbí ní ìpínlẹ̀ hmm. ọ̀ṣun wa ẹ má bínú. dó hmm. ìbàdàn láti bẹ̀rẹ̀ bọ̀gbà tó yá tata ti ìbàdàn tán la cross sí òṣogbo fún àwọn tọ́dẹ̀ tí mọ̀ wá ní Òṣogbo dáadáa tó mọ bí Fẹ́mi estate a ní àwọn estate wa káàkiri dẹ́wọ́dẹ̀ ní bá a ṣe ń talẹ̀ wa ọ̀nà táwa ń gbé ilẹ̀ tiwa ọ̀nà tá fi ń ta ni wípé a nígbà owó ilẹ̀ kankan ní ọwọ́ yín bó ti wùn ó kéré mọ́ lẹ́yìn wípé tẹ bá kọ́kọ́ wá sí ọ́fíìsì wa a gbé yín lọ síbi tí ilẹ̀ yìí wà gbogbo nǹkan tá a sọ pé ó wà lórí ilẹ̀ yìí gbogbo nǹkan tá sọ pé ó wà ládùúgbò yẹn ẹ̀yin náà àfojú rí tó bá ti wá tẹ́yìn lọ́rùn ìgbà yẹn la ṣe máa padà sí ọ́fíìsì ẹ máa san owó fọ́ọ̀mù wa which is ten thousand naira ẹlòmíì lè ní ah ten thousand kí ni ṣé ten thousand naira eh, inú ẹ̀ láti máa fún lọ́ọ̀yà wa because we have a complaint lawyer tó máa ṣe lawyer agreement because afẹ́jẹ́kẹ́ ni ẹ rí ìwé ilẹ̀ kó dẹ̀ rí corner preset igun mẹ́rin ilẹ̀. ó dà mo fẹ́ tì sí yín tẹ́ bá lè gbà ó ti yé yín tó bá ti débi ọ̀rọ̀ onílẹ̀ àyà mi máa ń já mm. tó bá ti débi ọ̀rọ̀ investment àyà mi ń já nìsín tó rà mí nínú ẹni mọ́ mm. àmì èèyàn nú èèyàn mọ́ kọ́lọ́hún ṣàánú wa ṣùgbọ́n èèyàn ò ní sọ pé torí pé ayé gbóná àbí ìkápọ̀ kéèyàn nínú omi lèèyàn fẹ́ lọ gbé ilé ayé ìlàjọ gbé ilẹ̀ tí yín yẹn hmm. màá ti gba dọ́kúmẹ̀ntì lọ́wọ́ kí n tó sanwó lẹ̀. bẹ́ẹ̀ni ṣe rí fún ṣe gbà fún àwọn tó bá tẹ̀fẹ́ bá wa dòwò pọ̀ ní ilẹ̀ wa yìí tá à ń sọ lọ́wọ́lọ́wọ́ yìí èyí tá a ti bí ilẹ̀ yìí wà gan bóyá kí n sọ ibi tí ilẹ̀ yìí wà ilẹ̀ wa bí tá à ń sọ lọ́wọ́lọ́wọ́ báyìí ó wà ní àṣejì rẹ̀ lẹ́gbẹ̀ẹ́ iléeṣẹ́ ńlá kan tó ń ṣe ẹlẹ́rìndòdò tí gbogbo wọn mú but ká má dárúkọ iléeṣẹ́ yẹn hmm. kó má dàbí ìpolówó ṣẹ́wárí ilẹ̀ yìí gan àdúgbò tí ilẹ̀ yìí wà ilé ti wà ń bẹ̀ iná ti bẹ́ẹ̀ ni ní àṣejù rẹ̀ ó súnmọ́ báńdù Ìbàdàn àtọ̀ṣun bẹ́ẹ̀ ni iná dẹ̀ ti débẹ̀ èèyàn kọ́lé tán ó ń gbé wáyà àkọ́kọ́ bẹ́ẹ̀ sì máa lóná ni mhm. lórí ilẹ̀ wa yìí gan àti rí àwọn tó ti bẹ̀rẹ̀ ṣe farmland ni àbí residential ó ṣe farmland o níbi tí àwọn èèyàn tẹ́yìn gan bá débẹ̀ táwọn èèyàn bá ti rí pé àwọn èèyàn ti ń ṣiṣẹ́ lọ wọ́n á mọ̀ pé kò ń ṣe farmland. ń ah, bo ilẹ̀ tún wà. ẹ asúní ní ìpínlẹ̀ Ọ̀ṣun ẹyọ kan location kan la ní ní Ìbàdàn báyìí. náà tẹ́yìn bá fẹ́ bá yín dẹ̀wò kọ̀ ra lẹ̀ ń bo ni kéèyàn wà yín sí. ẹ mọ wá sí ọ́fíìsì wa tó wà ní Ìbàdàn bíi ó wà ní ìyànà church ní ẹlẹ́yà bus stop because ayéléṣẹ́ àwọn náà àwọn náà ní um, online ti online radio táwọn náà ti ń gbóhùn sáfẹ́fẹ́ tẹ bá tẹ̀sí dé ẹlẹ́yà bus stop lẹ́gbẹ̀ẹ́ ibi uh, ibi tó ti ń ta irin ẹ ti máa rí BFM radio house níbẹ̀ ibẹ̀ ni ọ́fíìsì wa wà. Wa then fún àwọn tó bá fẹ́ bá wa dòwò pọ̀ ibẹ̀ ló máa wá ní Ìbàdàn ń bí but fún àwọn tó wà ní ìpínlẹ̀ Ọ̀ṣun wọ́n máa wá sí Ọlánrewájú Plaza tó wà directly opposite Energy Filling Station tí a bá kọjá zone eleven ká tó dé Owódé Ẹdẹ. ok ẹ ṣeun tẹlifóònù nọ́mbà yín. yà then ká tó sọ ilẹ̀ yìí èlógún là ń tà lọ́wọ́lọ́wọ́ ti ilẹ̀ wa tó wà ní àṣejì rẹ̀ yìí à ń tà ní six hundred and fifty thousand naira per plot bọ̀ téèyàn bá fẹ́ bá wa dòwò pọ̀ kó kọ́kọ́ wá sí ọ́fíìsì wa ká gbé lọ síbi tí ilẹ̀ yìí wà kóun náà rí gbogbo nǹkan tá sọ tó bá ti tẹ lọ́rùn telephone number yẹn then ojú òpè tẹ̀lé pé wá sí ni zero eight one seven four two one five seven three zero zero eight one seven four two one five seven three zero tàbí hmm. zero seven zero eight five one zero seven seven nine zero ìyẹn lọ́nà lẹ́ǹkan sí zero seven zero eight five one zero seven seven nine zero fáwọn tó dẹ̀ wà ní òkè òkun a ti ṣèlérí pé ẹni tó bá fẹ́ bá wa dòwò pọ̀ owó fọ́ọ̀mù pé lè máa san eob a máa ń dover dọ́kúmẹ́ǹtì yín ah, ah, fún wọn. farabalẹ̀ o ah, farabalẹ̀ o ẹ̀yin náà lẹ sọ ẹ̀yin náà lè sọ pé a máa ń dova document. nínú mo sọ mo ní àwọn tí wọ́n ní àwọn interest ma a kò gba document. ẹ gba document wọn lẹ́yìn tó bá ti sọ pé yes a lè ti máa ṣe yes e irú àwọn tó máa ń lo òyìnbó a máa ṣe fídíò ẹ̀yin náà e ẹ máa rí corner priest wọn àti ilẹ̀ e tèmi lèmi ń sọ o. ok táàmù yìí ti pé. kí láti máa ṣàyẹ̀yìn sí o yé mi. ṣe máa ṣayé yìí sí ọjọ́ ti wá lọ báyìí ṣẹ́gun ọjọ́ ti lọ ọjọ́ ti lọ. báwo ló ṣe fẹ́ sọ̀rọ̀ ní àwọn ní rituals àti àwọn hmm. Hmm, ṣé ká sọ dijọ́ mẹ́jọ ni. Ah, a sọ dijọ́ mẹ́jọ ẹnìkan wá ń sọ̀rọ̀ kan fún wa níbí yìí ó ní àwọn tó wá sí ọ̀dọ̀ wa lẹ́ẹ̀ tí à ń pariwo yẹn ó ní ọ̀pọ̀lọpọ̀ ló gbàgbọ́ pé táwọn bá ti rí Dr. Ayéfẹ́lẹ́ àbí òbí pé problem wọn ti solve. ok ó ní ìgbà tán wá ń wá tí wọn ò tètè ráàyè rí wa hmm. ló di pé wọ́n ń lo ọ̀nà diabolical ok ni wọ́n lọ ṣáájò wa ni wọ́n lọ ṣáájò hmm. ó ní wọ́n lo spiritual force láti rí Ayéfẹ́lẹ́ tàbí Yobe hmm. ẹ spiritual tán gbé bọ̀ yẹn wá lè affect àwa hmm. àbí nígbà máa ń gbégbé àtàn kájùjọ̀nù lẹ́yìn ni ẹ wá lọ bá wa bá sọ̀rọ̀. àwọn náà wá bẹ̀yìn pé àwọn náà ní problem ọlọ́run ní bá wa gbọ́ bùkátà wa ẹ ṣàánú wa ẹ ṣàánú wa. Hmm. èyí tí ọlọ́run bá fún wa lóore ọ̀fẹ́ àti ṣe a ní tẹ̀tì láti máa ṣe a máa ṣe àá ah. tẹ̀síwájú láti máa ṣàánú bọ́lọ́run ṣe fi sí wa lọ́kàn. Hmm, ó dàbí ọ̀rọ̀ tó sọ ní ọjọ́ yẹn pé tá a bá ní ká wo ohun tí a ti forí kó ah. lórí ọ̀rọ̀ mo trust ẹ̀ ẹ má wọ̀ọ́rì ẹ má wọ̀ọ́rì ah, ẹ fún lówó ẹ má hmm. wọ̀ọ́rì pé èèyàn ò ní ṣàánú kankan mọ́. bẹ́ẹ̀ ni láyé kálá kò yẹ ká ṣàánú mọ́. bẹ́ẹ̀ nígbà tẹ bá fúnyàn lówó tó jẹ́ pé owó tẹ fúnyàn ó tún lọ fi ṣáájò ń bò míì. ẹ́ ìyá ìwọ wọnú ọkọ kò ní ìṣó ní onípàlápákó. kò ní ìdíkọ wọnú ọkọ o. báwo lẹ ṣe fẹ́ gbé débẹ̀. yọjọ kìdé bẹ́ẹ̀ ni. gbogbo ilẹ̀ ta wa lápákó náà ti tà. Ah, àwọn ìwọ àwọn yóò ti wà àwọn yóò ti wà ń bẹ̀. àwọn wo. ní àlápákó. ṣé mo ní kó lọ ra lẹ̀ ń bẹ̀ ni. ṣé ṣé kì máa gbé bẹ́ẹ̀ ni. a máa já ẹ síbẹ̀ ni ẹni bá nídìí á ti bẹ̀ gbé ẹ ẹ mọ́là. tó èmi ti ṣe tán mo ń tẹ̀lé ọ̀gá mi lọ sí ilé jàre. iléṣà mo ń tẹ̀lé ọ̀gá mi lọ sí ilé yìí fọlá adéjọ la tó gbọ́dọ̀ ọmọ bo ẹ gangan gan ọmọ ìkọtí èkìtì ọmọ amọwọ eyín jiná ọtán dídé dídé dídé dídé ọmọ èkìtì yín ọyà dágbére kò ní sọlẹ express. tọ ǹjẹ́ ká <laughs> ọ̀gá tẹ́bá tí mi tẹ́bá rí mi àyẹ̀fọ́lẹ́ ni mo bá lọ. ọba. <laughs> ọgá mi ni mo bá lọ sí fati ọ. ẹyin fámìlì ẹ̀ tẹ́ bá ti wá tẹ́ ẹ̀ bá ti rí. ó ṣeré lọ fúnra ẹ̀ ni o. ó ti padà sí sáríà ni o. èmi kò padà sáríà o. kárìnà láyà ká má padà dó lẹ́jì yẹn yàrá. ẹni ẹlẹ ọ fẹ sílé ọ̀rọ̀ ẹ dàbọ̀ ọ̀rọ̀ hr bí ọ̀rọ̀ akimu náà ni akimu hr a ní ọ̀gá fún mi lásàmẹ́ǹtì ọ̀gá fún mi lásàmẹ́ǹtì. yes iṣẹ́ ìlú ni mo ń bá kí. ọ̀wá yẹ kọ́ sọ lórí rédíò láyínká. ṣé kí n má jẹ́ kí ìyàwó hr gbọ́. má jẹ́ kí ìyàwó akimu gbọ́. ah ok sorry. Uh -uh iṣẹ́ ìbímọ tó tẹ bímọ tuntun ṣé wàá yẹ kí n sọ irú yẹn lórí rédíò. ìkọlá nílẹ̀ lorúkọ mi ẹ̀sìn bọ́dé mo wọ bọ̀dọ̀ mẹ́jọ. ẹnlẹ́ o. iobi lorúkọ mi ẹni Bámidélé àpàdé pẹ̀lú ayọ̀ sálọ. kárí aláyọ̀ ká pàdé ní rẹ̀ kárí aláyọ̀ ká má dolóde lẹ́yìn ara wa àlàáfíà ògùn ẹ̀mí kó máa jẹ́ fún gbogbo mùtúmù wa èmi ni ti ń tòótọ́ Ọláyínká Ayéfẹ́lẹ́ ẹ̀ ṣeun òdìjọ́ mẹ́jọ. Let's talk about it. Let's talk about it with, with Yinka Ayefele and EOB dídènà àìsàn rọrùn ju ṣíṣe ìwòsàn lọ. ó náà ní àkíyèsí pẹ̀lú kíkó gìrì mọ́ ètò ìmọ́tótó inú ilé àti àyíká rẹ̀ lẹ́nu lọ́lọ́ ẹ̀ ní ìròyìn fìdí ẹ̀ múlẹ̀ páìsàn ibà lásà ti rápálá wo àwọn ìpínlẹ̀ kan lórílẹ̀‐èdè nàìjíríà tí ò sì sẹ́ni tí ò lè kọlù èèyàn lè kó ibà lásà nípa mímu tàbí jíjẹ oúnjẹ tí eku tó ní àìsàn yìí bá ti tọ̀ sí yìí fọwọ́ kàn tàbí ṣe gá sí ká sì ṣọ́ra fún ẹ̀jẹ̀ ìgá àti ìtọ̀ ẹni tó bá ní àìsàn ibà lásà àwọn àpẹẹrẹ tẹ́ẹ̀ máa rí lára àwọn tó bá rí àìsàn yìí ni kó máa rẹni látinú wá kẹ́ kéèyàn má mọ bó ṣe ń ṣe ni orí fífọ́ kíṣan máa faniṣo àyà ríro ọ̀fun dídùn ikọ́ kéèyàn má lè jẹun èébì àti ìgbẹ́ gbuuru tó bá ti wá gbọ́rẹ̀ gẹ̀dígẹ̀tàn nínú ara ikùn ó máa wú èèyàn lè máa pọ̀jẹ̀ lẹ́nu ojú imú pẹ̀lú ojú ara àtàwọn àpẹẹrẹ míì tó ti ṣeé ṣe kó nítòhún ó já wa sílẹ̀ láàrin ọjọ́ mẹ́rìnlá ó lè dènà àìsàn ibà lásà nípasẹ̀ gbígbé ní àyíká tó mọ́ tónítóní láti má fàyè gba èkúté nínú ilé rẹ̀ ṣíṣe oúnjẹ àtàwọn mímu lọ́jọ́ sáàyè tẹ́kù tí ò lè dè tẹ̀ bá wá kẹ́fẹ́ ṣe déédéé kan lágọ̀ọ́ ara yín ni ẹ kàn sí ilé ìwòsàn fún àyẹ̀wò àti ìtọ́jú tó péye fresh one oh five point nine fm ilé orin challenge ìbàdàn